púpọ̀ nú ẹ̀dá lọ́dún tó kọjá àjọ péjú àjọ rójú àjọ ráyè ó gba Ramadan ó kí tarawih ó bá wọn kópa níbi máa péjú níbi ìgbọ́rọ̀ ọlọ́run yálà tafsiri ni àbáwọn ìjókòó mi ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àwọn àfáà tí wọ́n ní mà nípa owó tọrọ islam òun náà sì ń bẹnu ẹni tí ń bá wọn tọrọ nígbà tí rọmọdọ́nù tó kọjá tí ó kásẹ̀ ńlẹ̀ tí ń pè wọ ọlọ́run èyí tí ń bọ̀ yìí èyí tá a ti gbà sẹ́yìn mọ́sá ìgbà ní ìbàdà o òun náà ṣe ládùúgbà bẹ́ẹ̀ ó lè ti ń bọ̀ wáyé mọ́sá ìjẹ́ kí mi náà wà láyé kí n wà láyé ara mi kí n lè bá wọn rí gbà ọlọ́run sì gbàdúrà yẹn ṣùgbọ́n kò gbà sójú ayé fún un ó bá gbà á lẹ́nu tó ti mú sọ́dọ̀ irú àwọn tíru eléyìí ti ṣẹlẹ̀ sí lẹ́nu ọdún tó kọjá sọ́dún yìí ọlọ́mọsá ìforíjì wọn àwa tó wá gba tí wá síbi tá a rò pé ẹ kó gbà sí ó dá wa sí ẹ̀mí ń bẹ àlàáfíà wà ọlọ́run tó ń bá wa ṣe débi wípé wọ́n rọ́ṣù kò bá wa lójijì wọ́n kéde oṣù kò bá wa lójijì àjọba wọn bẹ̀rẹ̀ níjọ́ àkọ́kọ́ báyìí àwa eléyìí opportunity ńlá la ní o àǹfààní ńláńlá tó ti bọ́ fáwọn kan lọ́lọ́run sí àwa kù tó ní kíró àǹfààní náà tó máa bẹ fáwa lẹ́nìí ẹ̀jẹ̀ àjọ bẹ lọ́hùn tó fún wa nírú àǹfààní ńláńlá yìí kọmọsa ẹja kárí àǹfààní náà síbi tọ́lọ̀ ń fẹ́ tánàbí náà farama torí pé nínú ẹni tó ṣòfò láyé lẹ́ni tó ráǹfààní kí rọmọdọ́nù bá láyé kò sì rẹ́yọ̀ náà lọ́nu rọmọdọ́nù tí rọmọdọ́nù fi lọ nínú ẹni tó sorí ibú láyé lẹ́ni tí rọmọdọ́nù sojú rẹ̀ ń di méní ń di ń kásẹ̀ ńlẹ̀ kò rí àlìjẹ́nà wá nínú rọ̀mùtọ́n kò rẹ́yọ̀ náà ọlọ́run ọba wá nínú rọ̀mùtọ́n irú ẹni tí ó àchífù láyé ẹnìyẹn ọlọ́run má ṣe wá nìkan nínú irú wọn bẹ́ẹ̀ kó má ṣàì ṣe wá nìkan nínú ẹni tí ó rí rọ̀mùtọ́n lò ó ṣe kó lò àwọn ẹ̀kọ́ tí rọ̀mùtọ́n kọ́ yà yóò ṣe wá lẹ́ni tí ó lè rẹ́kọ̀ọ́ náà kọ́ tó bá tún wá dẹ̀yìn rọ̀mùtọ́n kó tún ṣe wá lẹ́ni tí ó lè máa lo ẹ̀kọ́ náà títí bẹ́ẹ̀ tàbí pàdé ọlọ́run bá a bá ń sọ̀rọ̀ nípa tafsirul Qur'an ká ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ala muradillahi subhanahu wa ta'ala wa ala muradi rasulihi sallallahu alayhi wa sallam bi fahmi salafil ummah bá a bá ń sọ̀rọ̀ ká ṣàlàyé al-Qur'anul Karim kó bá èròǹgbà tọ́lọ́wọ́n ọba tó ní tíra náà mu kó sì má yapa sí èròǹgbà òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n ọba fi tíra náà ránṣẹ́ sí wa kó sì sọ gangan àgbọ́yé àwọn tọ́lọ̀ ní kí tíra náà ṣẹlẹ̀ lójú wọn kó sọ̀kalẹ̀ lójú wọn àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ àwọn tí ìsìláàmù ní dandan ni gbogbo mùsùlùmí tó bá fẹ́ pàdé ọlọ́run ọba tí sì ń fẹ́ yọnú ọlọ́run ìlànà àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ kò gbọ́dọ̀ kórìíra ìlànà abubakar siddiq radiyallahu an ìlànà umar bin khattabi radiyallahu an ìlànà uthman ìlànà umar ìlànà ali bin abi talib àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ ó fi dórí àwọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn àwọn àtàbíùn bóòlù àwọn náà sì gbọ́ kuraani yé sí. Si ibo ni wọ́n túmọ̀ ọ̀rọ̀ náà ọba sí irú ìjòkó yìí ó pọn dandan fún mùsùlùmí kìí ṣe pé ó kàn tọ́ lásán ó pọn dandan fún mùsùlùmí kó gbọ́ àgbọ́yé ẹ̀ àsìkò yòówù ìbá jẹ ìlú yòówù ìbá wà tó bá ti rí àǹfààní bí tí wọ́n bá ti ń sọ ọ́ kó bá wọn jókòó kó gbọ́ kó gbọ́ kó ṣe làákàyè sí kó sì lò ó. ọlọ́ni ya ayuha alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. aya yìí kódà àwọn tí wọn ṣe mùsùlùmí tí bá ń gbé láwùjọ tí ìsìláàmù bá ti rinlẹ̀ ń bẹ́ẹ̀nu wọn tí ń háyà ìsórí tójú gbé àwọn dànù bá ti ń kanlẹ̀kùn ń kó oṣù kan ní ń ku ọ̀sẹ̀ bíi mélòó kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kéde táwọn yóò máa kéde nípa rọmọdọ́n àyà yìí ni wọ́n máa sábà lò lórí rédíò lórí tẹlifíṣàn ó fi wá di pé ẹni tí èyí ṣe mùsùlùmí unconsciously. wọn ha sórí. bàbá sì wáyà bíi mẹ́rin sí márùn tọ́lọ̀ fi sọ̀rọ̀ rọ̀mùdán nù Qur'an àyà yìí náà ló já kọ́kọ́ àwọn àyàt tọ́lọ̀ fi ṣàlàyé ọ̀rọ̀ ká gbààwẹ̀ rọ̀mùdán káwá wù tọ́lọ̀ bá fi bẹ̀rẹ̀ rẹ̀ ó lẹ́yìn tẹ́ ní iman ẹ̀yin tẹ́ máa kutiba aleikum siyam wọ́n ṣe àwẹ̀ gbígbà lọ́ràn èèyàn fún yín ó ti di òfin tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé látọ̀dọ̀ ọlọ́run kìí wá sẹ́yìn nìkan kìí ṣe bá fẹ́ fi kópa lára bá yín pẹ́yìn nìkan la wá ṣerú òfin fún kódà àwọn tí wọ́n ti ń bẹ láyé ṣáájú yín kẹ́yìn náà tó délé ayé láwọn ìjọ àwọn ànábì míì tí wọ́n ti ń lò lé ayé ṣáájú ẹ̀yìn àṣekángbàwẹ̀ náà lọ́ràn yẹn fún wa kò sí torí ìdí kan sí kejì la'allakum tattaqun kẹ́ ẹ lè páyà ọlọ́run ìbéèrè tí ó máa ń wáyé fẹ́ni tó bá jọmọ kéwú àbẹ́ntí ò jọmọ kéwú àmúyẹn tí máa ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wọ́n bá ń sọ ọ́ yóò mọ bira ẹ lẹ́rìí pé ọlọ́ni yá ayyuhalladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo ló fi bẹ̀rẹ̀ àyà yẹn gbọ́tọ́lọ́ wọn parí àyà náà ó ní la'allakum tattaqun kẹ́lí páyà ọlọ́run a ṣe àwẹ̀ lófin lórí yín kẹ́ ẹ máa gbà á gẹ́gẹ́ bá a ṣe ṣe lófin fáwọn tí wọ́n ti lọ ṣáájú yín la'allakum tattaqun kẹ́ ẹ lè páyà ọlọ́run ìbéèrè tí ó máa jẹ jáde ni wípé ẹni tí mọ́ni ti ń bẹ lára rẹ̀ tọ́lọ́n tó wá lòun ṣe òfin kó gbàwẹ̀ fún torí kó lè páyà ọlọ́run ṣé tí ò bá ní mọ́ni ṣé tí ò bá páyà ọlọ́run ṣé yóò ní mọ́ni ni. la'allakum tattaqun ṣé tí ò bá páyà ọlọ́run ṣé yóò ní iman hadhihi sifatu iman wa tilka sifatu taqwa ìròyìn ìgbàgbọ́ ọlọ́run fi bẹ̀rẹ̀ àyà yẹn ó ní ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo ó wá níṣẹ́ tí mo gbéra yín bẹ́ẹ̀ bá ti ṣe la'alakum tattaqun ya'ani tahsulu lakum sifatu taqwa ìròyìn kẹ́ páyà ọlọ́run ẹ̀dẹ̀ tí ó gbà sétẹ̀yìn ò bá ní páyà ọlọ́run sólè ní mọ́nì ni ìbéèrè tí ó mọ̀ wáyé nìyẹn àmọ́ ọlọ́run azza wa ṣe nǹkan tó ṣòro gbọ́yé torí gbogbo ẹni tí mọ́nì bá ń bẹ lára rẹ̀ láyé ìyìn tí òfin ní jẹ́ kí mẹ́nìyàn yòrò náà nìkẹ́ máa ṣe wá sí payà ọlọ́run ọba fún un wá sí ìbẹ̀rù ọlọ́run lẹ́sẹ̀ fún tó fi ní imán bẹ́ẹ̀ bá wá sí wá sí ìbẹ̀rù ọlọ́run ọba yẹn fún mọ́ kò ní sí mẹ́yìn lára ẹ̀ mọ́ lórí sọ wípé kò sí ẹ̀dá kan tọ́lọ́ ń dá sókè ìpè láyé àjò rẹ̀ ò bá ẹni tí ń jẹ́ tákùwà lọ gbogbo ohun tí ń jẹ́sẹ̀ ìjọsìn tọ́lọ́run bá làbọ̀ wá lọ́rùn ní islam bí ò bá sì takọ́wà ẹ̀dá ò lè ṣe. a lè rí inú àwọn afá tí wọ́n máa ń sọ fún wa wípé al-iman ó yàtọ̀ sí àtakọ̀wà wọ́n lè sọ wípé lára àwọn èrè tẹ́dá máa rí tó bá ní imani oníkóní takọ̀wà yẹnni pé tí ò bá ní imani kò lè ní takwa ani kalamakum sahih ọ̀rọ̀ yín ní àlàáfíà lakin al-asah ana takwa iya al-manba'u ar-ra'isiyyu lil-iman a ní ìtójó tọrọ jù ní wípé ìtójórísùn fún iman oní takwa ló fi ṣe wípé àwọn ẹni ọlọ́run tí wọ́n síwájú. Si wọn yìí fọ̀rọ̀ pé ẹsẹ̀ wá sí káwọn èèyàn páyà ọlọ́run èéfì lẹ̀ irú ọ̀làjú yòówù tí ì bá wà láyé irú bó ti wù káyé sọra rẹ̀ di kò gbọ́dọ̀ já kó onú dáhùn ẹni tí bá ń pèpè lọ́sọ́jọ́ ọ̀nà ọlọ́run tó ẹ lómi lè sọ wípé ẹni tó wá mọ́ṣáláṣí ọ̀rọ̀ mi ló yẹ kẹ́ ẹ bá sọ ẹ má bá sọ̀rọ̀ tako àmà tó rọrọ̀ tako àti yé á ní bẹ́ẹ̀ ni ó ti yé e, ṣùgbọ́n nídìí àlékún torí pé tẹ́ bàbá sọ̀rọ̀ tako àmọ́ ọ̀rọ̀ yẹn náà lẹ́ bá sọ tí mánì fìdí sára ẹ̀ tẹ́ bàbá sọ̀rọ̀ yẹn mánì mánì yẹn ó lọ. فالإيمان لا يعيش بنفسه وحده حتى يتكاتف مع التقوى ìmánì ò lè dá sẹ̀mí lára ọmọ ẹ̀dá èèyàn àfi kó so mọ́ tí ń jẹ́ takwa ẹni tí ò bá wá ní ìmánì lára tẹ́lẹ̀ rárá tí wọ́n bá ṣe wáàsí ìbẹ̀rù ọlọ́run ọba fún un tí wọ́n wá ní lára tó fi máa ń páyà ọlọ́run ni kó o tẹ̀ lófin ẹ̀ lára ìtẹ̀ lófin ẹ̀ náà ni kó o máa gbàwẹ̀ tó bá ti lè gbà yẹn wọlé sínú ìgbàgbọ́ ẹ̀ ẹ̀ pé mọ́ ó de sára ẹ̀ ẹni tó ti wá ní ìmánì tẹ́lẹ̀ fayazdadu bidhalika imanan wa ìyẹn ó wá sàlékún ìgbàgbọ́ àti taqwa lára rẹ̀ so lidhalika ìbẹ̀rẹ̀ àyà yẹn àti parí ẹ̀ kò takura wọn ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ pé ìmọ̀ni ń bẹ lára rẹ̀ ó ní ìdí kó lékún nínú páyà ọlọ́run ẹni tí ó sì tí ì ní ìmọ̀ni lára tẹ́lẹ̀ ó bùkátà sí ti ń jẹ́ ìpáyà ọlọ́run الإمام البخاري رحمه الله تعالى وقبع حديث كما فوا تيا فاوى أبو هريرة رضي الله عنه تقبوا ono jíṣẹ́ ọlọ́run sọ báyìí wípé sallallahu alayhi wa sallam man lam yadaca qawla zuuri wala camala bih falaysa lillahi xaajatun في أن يدع طعامه وشرابه òjíṣẹ́ ọlọ́run aleṣọ́láàtù wasalam ó ní gbogbo ẹni tí ò bá gbé ọ̀rọ̀ azur nínú èdè lárúbáwá tí wọ́n bá ní azur gbogbo tí bá ń jẹ́ rànràn ìbàjẹ́ ló kó sábẹ́ azur ẹni tí ò bá gbé gbogbo ọ̀rọ̀ tí ò bá dáa jù ú lẹ̀ tí sì ń jáláwẹ̀ ọ̀rọ̀ sọkúsọ kò pátì kò filẹ̀ tí sì ń jáláwẹ̀ wàlà àmàlàbẹ̀ kò máa sọ̀rọ̀ yẹn lásán ìtún fi ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ ṣe yaani wàyà àmàlú bihadal kọ́ọ̀lì zoro ọ̀rọ̀ sọkúsọ tí ń tẹnu rẹ̀ jáde ní ó tún fi sínú iṣẹ́ ṣíṣe ń wù níwà ń rìn nírìn ń wọlé wù ó dáṣà ó di tó sọ di ìbádà falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ọlọ́run bùkátà sí nǹkan kan nínú àwẹ̀ tó gbà ebi tó fi panú tí ò jẹun kò kan ọlọ́run òǹgbẹ tó fi gbẹra rẹ̀ tí ò mú kankan kò kan ọlọ́run ìyàwó halali rẹ̀ tí ń bẹnu ilé tí ò lè súnmọ́ lọ́sàn-án àwọn yẹn tí ń pò ń gbàwẹ̀ ni ò jẹ́ kó lè súnmọ́ ìyàwó òun kò kan ọlọ́run. alḥafiz ibn hajar al-asqalani rahimahullah afa sunnani bàbá yìí ní falaysa lillahi hajatun falaysa lillahi iradatun fi siyamihi fawada'a alhajata mawdi'a alirada ìbùkátà tó yí ànábì dákọ nínú hadith yẹn pọ́lọ́wọ́n bọ̀ bùkátà Si, ìgbóúnjẹ rẹ̀ jíjẹ jùúlẹ̀ ìgbé mímu rẹ̀ mímu jùúlẹ̀ kìí ṣe ìyẹn ni pé ọlọ́run ọba ò tiẹ̀ lérò pé òun ó gba àwẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ torí ntẹ́dá bá ń bùkátà sí ń gbà mí ìtumọ̀ rẹ̀ ni wípé ó ní kankan ṣe pẹ̀lú nǹkan yẹn torí kọ́ ọmọ kí ó tó ń bá ṣe bẹ̀rẹ̀ kí ó kó mọ̀ gbọ́ yín nígbọ́ yé wípé ah, àsọ̀lọ̀ ń bùkátà sáwọ́ ẹni tí tí èyí bá sọ̀sọ̀kúsọ ẹni tí èyí bá rìnrìn kúrìn tó sì jẹ́ láwẹ̀ tí wà pálapàla ò sílẹ̀ ò tún jáláwẹ̀ ajẹ́pọ́lọ́ wọn bá bùkátà sí àwẹ̀ nìyẹn ńgbà tó ló tànàbí sọ pé ọlọ́wọ́n bọ̀ ní bùkátà sáwẹ̀ ní tí tí bá wù wá tí ò da ọlọ́wọ́n bùkátà sí bàdá yẹn kan. làkínní làhàyàtà iná bí màánà ìrọ́ọ̀dátìl kọ̀bọ̀l. èròǹgbà pọ́lọ́wọ́n ti ẹ̀ gba àwẹ̀ rẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n bọ̀ ní ní sáwẹ̀ tó gbà النبي الأكرم صلى الله عليه وسلم bánabi ò bá sọ nǹkan لين قرآن mọ́ nípa ọ̀rọ̀ àwẹ̀ lẹ́yìn kuranu tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí tọ́lọ́ ti wá sọ àyátì kalẹ̀ nípa tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ bánabi ò bá wá sọ nǹkan kan míì mọ́ nípa ju hadith yìí nìkan lọ ó tó fẹ́ẹ́ tó bá yín láàkàyè torí pé nínú ọ̀rọ̀ tí ò da tọmọ ẹ̀dá yẹn ń sọ láyé tí ò ní mú kọ́lọ́n bá tiẹ̀ wu àwẹ̀ ẹ̀dá àṣírìkù alqawli ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ẹbọ sísọ lẹ́nu ó sì fúyẹ́ lórí ahọ́n wa kápẹ́ lámàá ló pa lágbájá ó fúyẹ́ púpọ̀ kánítàmẹ́dẹ̀ ni ò jẹ́ kí lámàá yóò débi tí ó dé ó fúyẹ́. kálọ́ fẹ́ gbérí nu fámìlì wọn àwọn àgbààgbà nu fámìlì wọn wọn dáwọ́jọ tí wọ́n pa ó fúyẹ́ lórí ahọ́n wa bẹ́ẹ̀yàn bá jẹ́ mùsùlùmí tí ń gbààwẹ̀ tí rọ̀rọ̀ yìí bá ń bẹ lẹ́nu rẹ̀ falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu. láwọn ọdún kan sẹ́yìn tí ìmọ̀ gbàwẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n kọ́mọ̀ dáadáa nílẹ̀ yorùbá especially láwọn ìlú tí wọ́n bá ń tẹ̀lé ìlú ìlọrin níbi ìgbàwẹ̀ ti twenty nine kọ́mà mọ́kàndínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n tá a máa rí bí ọdún bíi mẹ́rin márùn mọ́kàndínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n láyé ọba àtijẹ́ta nínú àwọn ọ̀rọ̀ ẹbọ táwọn èèyàn máa ń sọ ó yá fúnra wa lára. bó ti wù kálá kéré tó ń gbà náà kò yé wa ọdún kan lọ́dọ̀ ti wà níbí ló sí wọ́n pé àwẹ̀ tàwọn ó pe ọgbọ̀n o láyé bàbá àmọ́mu ti jẹta àwọn òní bá lọ nígbà twenty nine lélẹ́yìí wọ́n nítorí pé ẹyọ kan fi ń pé táàtì pé ọba àjẹta lọ́ba àlọ́rin ni ẹ wọ̀rọ̀ ẹ aláwẹ̀ kó gbà pàwẹ̀ tóun tí ò pọ́gbọ̀n tóun gba twenty nine pẹ̀lú ọkàn tó kù tí ó fi pọ́gbọ̀n pé ọba àlú kan nífi ń bọ orí títí ẹ̀ ṣé wọ́n fàwẹ̀ bọrí ni. nahsibuhu hayyinan wa huwa inda Allahi azim àmọ́ rò pé àwọn kìíní fúyẹ́ gbogbo ẹni bá ń gbààwẹ̀ gbúgbúrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó tọwọ́ rẹ̀ bọlẹ̀ kó purify ẹ̀mí ẹ̀ kó sọ ahọ́n rẹ̀ kó níbi sọkúsọ. àwọn ọ̀rọ̀ míì tá a tún máa ń sọ tún pọ̀wọ́ lé ọ̀rọ̀ ẹbọ gbéborùn là á máa ń gbọ́ àṣegbéfìlà náà tiẹ̀ ti ń bẹ tipẹ́ inú àwẹ̀ ilé ìtúsí ń fàyè lẹ̀ fáwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí dáadáa láti fi najú àwẹ̀. arábìnrin kan lójú ayé àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó kọjá wájú ilé ànábì ó wá sálámà ìyá wa Aisha radiyallahu anha àwọn gbóhùn arábìnrin náà wọ́n sì mọ̀ àwọn wa ń sọ fún jíṣẹ́ Ọlọ́run wípé a ṣe bá arábìnrin kan bíi kùkùté báyìí ni ìbárakìnrin kan bíi kùkùté báyìí ni ẹni tí ò ga ni bíi kéègbè lọ́lọ́run dẹ́bìnrin kéèyàn máa ṣe rẹ̀gí rẹ̀gí rẹ̀gí rẹ̀gí ẹ ti morú ojú tí ẹni tí kan náà ò bá yóò máa fi wò ó káàtóbìnrin bá rí bẹ́ẹ̀ ń gbà mí ọkùnrin mi ó sì sọ pé ah kò lè bóun gbélé pé àwọn ò tiẹ̀ tóra àwọn rárá pé ah torí pé àbùkù ni lọ́dọ̀ tiẹ̀ nígbà tí ọ̀rọ̀ ọlọ́run ọba òye. ya àyíṣà kàn ṣàlàyé obìnrin yẹn anabi ni kìí ti dámán kìí ṣe fi ń bú obìnrin o oníṣẹ́bóbìnrin kan báyìí tí tí ò ga ọ ní kíwà wa ni wá ní bú ẹ̀dá ọlọ́run ojú ànábì pọ́n ó wá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ní òjíṣẹ́ ọlọ́yin sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ní tí ń bẹ lára rẹ̀ náà mo sọ ah, sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹnu tí yàwó Aisha sọmọ nìyẹn anabi kọ fún mélòó mélòó lèmi àtẹ̀tí wa ń sọ láti ní ìdájí bẹ̀rẹ̀ àwẹ̀ nípa ẹni ẹlẹ́ni níbi tá a ti ń ṣiṣẹ́ láwọn ètò oníkálukú tí ń wájà àti mú ẹja tọwọ́ rẹ̀ bọ̀lẹ̀ gbogbo nǹkan yòówù tí wọn ò bá fún ọ nínú rọmọdọ́ọ̀nù yìí wípé gbà wí báyìí wí yóò já sí rọrùn fún ọ tó bá ti tayọ àdúà má gbà o torí kò síjọ tẹlẹbọ kúrí lórí òkè ìpẹ́ láyé ẹlẹ́bọ yìí tán kó lókè ìpẹ́ làwọn ẹni Ọlọ́run fi ríṣẹ́ ṣe táwọn náà fi kú. bó bá ti ń ka kurani náà àwọn okọ rà wá níyà yìí máa sá máa yóò ran kurani lọ́wọ́ ni ó kọrọ̀ wá níyà ìran kurani lọ́wọ́ o àmọ́ ń ba yẹn tí bá ń fa wọn jẹ́ dákun gbọ́ náà ọmọ ẹ̀dá yẹn tẹ̀ ń jọ ń wura yín gan ẹ̀sẹ̀ ra yín sùtà ni kámọ́ wàá pa àwọn àjànú tó rírí tó mà tí wọ́n máa bùn ọ́ ló kọ́ wọn pé máa fọ́ kọ́ wọn nù rọ̀mùdọ́n tí wọn ó sì máa kàkún pé wọ́n fún ọ láṣìírí gbogbo eléyìí tandariju tahta qawla zur àwọn ọ̀rọ̀ sọkúsọ àwọn ọ̀rọ̀ tó lè ba lẹ́sìn jẹ́ wájú ọlọ́ni wàlà amalabe hawu mùsùlùmí ara àwọn kọ̀ọ̀kan tán pa àwọn ń lọ wá sí alẹ́ kódà àwọn míì a máa lọ dòru láwọn ìlú míì ló kọ wípé àwọn lọ gbọ́rọ̀ ọlọ́run ibo ni wọ́n kọrí sí wàlà amalabe yìí lóru rọmọdọ́ọ̀nù gángan gán mùsùlùmí a tún máa gbẹ́ bọ́ lóru rọmọdọ́ọ̀nù. بعض المسلمين يقومون قيام الليل àwọn kan ń jí lóru wọn ń ṣe ìbádà fọ́lọ́run ìwọ ń ṣe ìbádà fíṣù torí kíni ṣé kí sánmà lè dilẹ̀ àbí kílẹ̀ lè di sánmà wàlà àmàlà bìhì ó darí dé wàá jẹ sàárì ẹ tó ń báwẹ̀ lọ ń gbà tójú bá má ọlọ́ba ò ní gbà ọ́ wàlà àmàlà bíhì èyí sọnù rọmùdọ́nù di oṣù ẹ̀ṣẹ̀ fúnra ẹ̀ oṣù ẹ̀sìn ni gbọ́dọ̀ kó máa jó oṣù ẹ̀ṣẹ̀ a máa rí láwọn ìlú kọ̀ọ̀kan à ń lọ wáàsí alẹ́ à ń lọ wáàsí alẹ́ wáàsí alálọ́dìdájí ìranù ni gbáà àtolùṣe wáàsí àtẹ̀tí ń gbọ́ wáàsí ẹjá payà ọlọ́run ẹ má jà síra wa gbọ́ yé o ṣé wàásù alẹ́ òtún dáa ni bọ́rọ̀ ọlọ́run ni akítàrọ̀ wíì tẹnu mọ́ṣáláṣí tá a ti ń gbé kítàrọ̀ wíì ìmáàmù bá lóun lọ́rọ̀ kan sí méjì òun fẹ́ bùn wá hadith anabi ló ṣàlàyé tẹ́ni sallallahu alayhi wa alayhi wa sallam àwọn èèyàn ń ṣèbéèrè lẹ́bàá ń bẹ bẹ́ẹ̀ aago mẹ́wàá ń bẹ bẹ́ẹ̀ aago mẹ́wàá àbọ̀ ń bẹ bẹ́ẹ̀ ẹlòmíì gan fi ń sùn tún dájí tún bá wọn lórí pé wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run la haraja fi dhalik tí ò bá ti ṣe wípé ń kópa lára bá wa ẹja tàníyàn wa ṣe o ń lọ ásámú ń lọ wáàsí alẹ́ àmọ́ àṣejù náà ń wọ̀ náà tí wáàsí alẹ́ bá ti ń dago mẹ́ta òru kí lèèyàn ń gbọ́ náà ọ̀rọ̀ ọlọ́run fún ìdí wákàtí mẹ́rin wákàtí márùn bẹ́ẹ̀ bá wádìí rẹ̀ dáadáa nǹkan míì ti wọ̀ ọ́ ọlọ́run kó tún gbogbo wa ṣe. alimami bukhari yi rahmatulahu ta'ala wọn bá gba hadith kan wá láti ẹnu afa wa abdullahi bin abbas radiyallahu an afa wa yìí nínú àwọn tó rí ànábì dáadáa ni sallallahu alayhi wa sallam. ó fẹ́ júwe àwọn àwà kan tánàbí máa ń wù nù Ramadan kémi àtiẹ́ ká lè kọ́ṣe rẹ̀. ó ní kana nabiyyu sallallahu alayhi wa sallama ajwada an-nas bil khair wa kana ajwada ma yakunu fi Ramadan hina yalqahu Jibril وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل عليه السلام كان أكود بالخير من الريح المرسلة حديث ينبين صحيح بخاري عبد الله بن عباس رضي الله عنهما وان شاء àwọn àwà dáadáa àwọn sẹ́ẹ̀rí kan tánàmì tó máa ń ṣe Ramadan wọ́n ní kápẹ́ ẹ̀dá èèyàn ń tọrẹ láyé lágbájá máa ń tọrẹ ó fẹ́ràn kó máa sàánú kó máa bùyàn ní nǹkan á wọn ò ríru ànábì rí kana ajiwada nẹ́ẹ̀sì bil khair ká tààyàn lọ́rẹ oore ká bùyàn ní nǹkan ànábì lòún fi rí tó jọ̀ga jùlọ. tó bá tún wá di inú Ramadan ọrẹ tá nàbí tó mọ wá ń tàyàn nu rọmọdọ́n tún ju yìí ti ń tàyàn tí ò bá jẹ́ nu rọmọdọ́n lọ ànábì tún lékún níbi iṣẹ́ ká tàyàn lọ́rẹ̀ inú rọmọdọ́n ju àwọn oṣù tó kù lọ. nígbà wo nígbà tí Jibril ti ń bá wa ń bá Jibril la wá bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo òru rọmọdọ́n hatta yaani hatta tamdiya rọmọdọ́n títí tí gbogbo ọjọ́ rọmọdọ́nù ó fi lọ tí ó fi di wípé a túnú àwẹ̀ gbogbo òru ni Jibril ń wá kìí ṣẹlẹ̀ nínú àwọn oṣù míì kí Jibril máa wá bá nàbí lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ àti Jibril àti àná Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́n kó bá a sì kẹ́rẹ́ àti kẹ́rẹ́ fún wa tí malaku bá wa bá kí ni tí wọ́n ń ṣe yìí. anabi máa ń tọ kùránì ni nínú èdè yorùbá wọn lè yàn tọ kéwù ìtumọ̀ rẹ̀ àbí àgbọ́yé rẹ̀ nínú èdè lárúbáwá là ń pè ní tìláwà wa bá lè yàn tọ kéwù ó kú òní pé kàn bá kan sẹ́nu ẹ̀rọ bó ni ó rì wúrúrúrú anabi yóò máa fún jibril harfan bi harf ayatan bi ayah. torí pé àáfàá tó kó òjíṣẹ́ ńlá ń kéwú náà ni malaku jibril aleyhi salam hmm? nípa rẹ̀ suratu shu'ara ọlọ́ni nazala bihi ruhul aminu ala qalbika litakuna minal munzirina bilisanin arabiyyin mubini ruhul amin malaku jibril oníjẹ́ àfa tó kọ́ anabi nkéwù nìyẹn so ìwọ ma kéwù bóni wọn dá wákà fún wa nígbà tá à ń bẹ ń kélé kéwù kíní kan àfisùn bìlà ustazin kíní kan wọn ni kó lọ́ọ́ mọ́ hàn mu àbánu rẹ bá rántí rẹ àdìsí ti àwa náà ha ń gbà kan àmọ́ kíní kan àdìsí bìlà dárísí kíní kan anabi láfa àkèésè yíhun. orin waka alárúbáwá ni wọ́n wá sọ ní nákàlí pé ẹni tí ò bá níṣẹ́ tí ò serious kó mọ hàn mu kó lè mọ kéwù kíní kan ànábì ẹni tí ò lẹ́ni tó kíní kan ẹni tí ò lẹ́ni tó kọ ànábì lẹ́ni tó o kò sẹ́ni tó pẹ́ ìdí kéwù tó ànábì ẹ agbára gẹ́gẹ́ ló fi kéwù <laughs> láti years ó wá kéwù kú ànábì kéwù ni. nígbà alára bí ò láfa ẹ mọ ẹbá ti ń hàn mu wọn mọ kọ lójú oorun ní mẹjì ń kọ àjẹnu ní bọ́ ṣeré ìkànfìlà káyè rẹ ṣeré ni jókòókò ka kéwù rẹ dáadáa má wà wákíwá kiri lórí yẹn bá wà wákúwà ní tó súnmọ́ jù nínú ọ̀rọ̀ yorùbá ni pé yóò ṣe kíni rìsọ́ọ̀tì ẹ̀ náà nìyẹn yóò rí ìrùkúrì tó wá rí ìrùkúrì yóò máa hàn wàrà mà ìyá ò ní ò ní wọn sọmọ pé tálẹ̀ tó gbọ́ yìí tí ó dùn ó anabi láfa o kódà nínú ìfarajìn tí àfa anabi ṣe fún anabi kí wọ́n tó jáfa náà kó mọ̀ sí farajìn irú ẹ̀ náà fọmọ kí ó tó bá ń kọ́ látòdìdí sánmọ̀ wá sílé ayé lójoojúmọ́ nu Ramadan lójoojúmọ́ nu Ramadan kò sú Jibril tí àwa tá a jẹ́ àfa náà látòyọjọ́ yìí a sì ń gbé kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ oníjẹsẹ̀ wa dọ̀ta báyìí ha ṣé kọ́ náà ló wá sọ̀rọ̀ ó pè ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn a máa farada ni a máa farada jìbìrì náà dààmú fún náà aleyhi sọláàtú wa tí mo wá kọ́ ń Qur'an àwọn afáwo ní ìmọ̀ bá a ń ha Qur'an wọ́n ní al-mu'arada ká tọ́ kí ó fúnra ẹni òun ni kẹ́ni tó mọ̀ jùlọ kó máa tẹ́tí sẹ́ni tí ó mọ̀ tó láti máa kan tó bá há fún Qur'an torí pé bí òjíṣẹ́ ọlọ́run ṣe ń ka fún Jibrilu yìí kì í ṣe pé nǹkan nínú nǹkan tí wọ́n kọ sílẹ̀ la nínú tó ti kọ tó ti há sórí náà ni wọ́n á tún kà fún un làwọn á ń pè ní nínú èdè táyé òde òní nínú èdè kéwù à ń pè ní tẹ̀símìírì ogbólóhùn tí ń bẹ nínú àtharu gangan ni almu'arada awil mudarasa torí bẹ́ẹ̀ nù riwaya mi wà kánú yudari suhu alukur'an ṣùgbọ́n nú èdè ayé òde òní nínú kéwù là ń lo gbólóhùn tẹ̀símìrì ìwọ ti ha òde kùránì tán ẹni tó sẹ́ bẹ̀rẹ̀ kó máa kan tó bá ti ha fún ọ ìwọ ti ha òde kùránì tán lóòótọ́ àmọ́ riwaya kan ló fi ha ẹni tó ní riwaya méjì mẹ́ta kó máa tẹ́tí sí ọ ẹni tó bá kà pẹ̀lú riwaya tó mọ̀ yẹn kó mọ̀ ṣàtúnṣe rẹ̀ jibril ń ṣẹlẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam inú riwaya kan jibril wá tún wá wálẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ jíṣẹ́ lọ́n wá ní ilé ń fún mi lára wípé tí jibril fi wá wálẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú rọ̀mọdọ́ọ̀nù yìí àsìkò mi ti tó ni ilé ìjà mọ̀ wípé ìwọ mùsùlùmí inú sẹ́tì ò gbọ́dọ̀ tètè láti ṣe inú rọmọdọ́nù yìí ìmá ka Qur'an ìmá tẹ́tí si gbígbọ́ rẹ̀ ìmá tẹ́tí bí wọ́n ṣe ń tù àwọn àlàyé tó rọ̀ máa yá ti kọ̀ọ̀kan ìmá tẹ́tí sí yálà lórí rédíò ni àbó lẹ́ni tó ń lọ sọ́dọ̀ rẹ̀ láti gbọ́ kó fi lékún kò sábúrú. lórí ọ̀rọ̀ eléyìí à ń bọ̀ wá bẹ̀ padà nǹkan ẹlẹ́ẹ̀kejì tí abdullahi ibn abbas tún wá fi ròyìn nípa anáwọ̀ sálẹ̀m ó ní wà kánà ajwada bil khayri min ar-rihil mursala anabi jẹ́ ń tí ń tọrẹ tí tọrọ rẹ̀ ju afẹ́rẹ́ tí ń fẹ́ káàkiri lọ afaawa ibn hajar yóò tira àwọn fatih al-bari wọ́n ní ar wọ́n ní ẹ̀sùjò. E tó ṣe pé tó bá ti sú tó bá ti fọ́n káàkiri gbogbo ibi ni ó dé tafẹ́rẹ́ náà bá sì fẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá náà ni ó mọ ọmọ tútù afẹ́rẹ́ yẹn lára ó ní bóore ànábì ṣe jẹ́ nìyẹn abdulhamid náà bá sì wá ní ìtọrẹ ànábì gan tó ń wá ju afẹ́rẹ́ òjò tí ń fẹ́ lọ torí pé afẹ́rẹ́ òjò tí fẹ́ lápèjúwe tí bá ń fẹ́ lọ́dọ̀ tiwa ló sí ń bí ó lè mọ̀ fẹ́ dáwọn ìlú ó sì lè fẹ́ dáwọn olùbòmí ti ń bẹ láyìíká wa ń bí ṣùgbọ́n kó mọ̀ kọjá local government táwọn náà wà ń bí lọ káwọn bòmí tiẹ̀ mọ́ rí ṣùgbọ́n ìtọ́lọ̀ fi rán ànábì sallallahu alayhi wa sallam tí fi ń tàwọn èèyàn lọ́rẹ gbogbo ayé ló kárí kò sí ìlú tí islam ò ní wọ̀ tọ́wọ́ àná òkàrò ha afẹ́ inú wa dùn mọ́ kò tá wa lára a b'a kọ inú bí wa kò sílùú tí islam ò ní wọ yóò kàn máa rin lẹ́nu ìlú kan ju ìlú kan lọ ni a sì ní sùúrù o àbá ní farada àbá tiẹ̀ ní kò sílùú tí sunna anabi ò ní wọ torí pé alìsílámù huwa sunnatu wa sunnatu hiya islam wọ́n wà inseparable a lè ya sunnat islam ibi tí islam bá ti wọ̀ bẹ́ẹ̀ sunu wọ̀ bẹ́ẹ̀ bá a farama bá a farama sunu wọ̀ ní ìlú kọ̀ọ̀kan báyìí ọrẹ yìí ń tọ́lọ́run fi tà náà náà wàá fi ta gbogbo àgbáyé ó ju ọrẹ afẹ́rẹ́ òjò tí ń fẹ́ lọ èmi àti ẹ lẹ́nì ọ̀rẹ́ tí ànábì tó wá fi ta gbogbo àgbáyé yìí sallallahu alayhi wa sallam bó lèmi àti ẹ ṣe rí sí sínú ẹni tó gbọ́rọ̀ yẹn tó gbọ́rọ̀ yẹn lèmi àti ẹ wà ní àbí ẹni tí ń takò kákíyèsí ra wa ìnígbàgbọ́ sí ànábì tó bá dúró lẹ́mìí wa débi wípé ànábì lásìkò báyìí ní kẹ́ sàárì sí a sì ń tẹ̀lé àsìkò báyìí ní kẹ́ ẹ sínú sí a sì ń tẹ̀lé àti wípé mọ́kànlá lórin ilẹ̀ jù nírun aṣáámú ni àbí mẹ́tàlá àbí mẹ́tàlélógún mùsùlùmí ò kọjá mẹ́tẹ̀ẹ̀ta yìí mùsùlùmí kò kọjá mẹ́tẹ̀ẹ̀ta yìí ìsídàkárà àwọn tí wọ́n kí mẹ́tàlélógún kò kọ́mọ̀ láwùjọ tiwa àbí kára àwọn tí wọ́n kí mẹ́tàlá ó gbajúmọ̀ púpọ̀ àbí kára àwọn tí wọ́n kí mọ́kànlá tó sì lálàáfíà jùlọ ìbánabi làgbàgbọ́ débẹ̀ ìṣe tí wọn wàá sọ̀rọ̀ ànábì fún wa níbi àwọn ọ̀rọ̀ míì títí wọn wá ta wá òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ó ní gbogbo ẹ̀ ń bá lọlé yẹ̀mí wò ó ti dẹ́lẹ́bọ a sì gbọ̀rọ̀ rẹ̀ wọlé níbi ká sínú ká kí á sámú ká jẹ sáàrì èyí òun sì ń ta wá létí. òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹni bá ń fún yẹn rìbá àtẹni tí ń gbà àtàwọn tí wọ́n ń kọ́ lẹ̀ àtàwọn tí wọ́n ń pè jẹ́rìí sí ìran mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kàgbákò níbi ọ̀rọ̀ rìbá ànábì ni wọ́n ti kàgbákò wájú ọlọ́run ọlọ́run gégùn lé wọn eti ó si máa ta wá a máa gba kákíá sámú wọlé nínú ọ̀rọ̀ ànábì kódà tí o bá tún wá ká sámú á tún wò wípé só láwẹ̀ nínú gbàgbọ́ Yorùbá ẹ wo bí aago mẹ́wàá alẹ́ àná lọ́pọ̀lọpọ̀ tó mọ̀ pé wọ́n náà kéde pé wọ́n rósù ẹlòmíín sì wà nù sòro pé wọn ò tí ì ká sámú sì gbàwẹ̀ báyìí torí pé wọ́n so ásámú rọ̀ mára àwẹ̀ ìmọ̀nì pẹ̀lú ànábì tá a ní débẹ̀ yẹn àṣẹ wa ní ìmọ̀nì náà sọ́wọ́ ànábì káàkiri gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó kù. àná mẹ́nu bí bá àwọn wà náà fúru bí bá àwọn. ṣé apá kan ọ̀rọ̀ ànábì láàmà gbà wọlé ni táwọn wá ṣe kẹfìrí sáwọn apá kan kò yẹ orí bẹ́ẹ̀. ọlọ́run kò ṣàánú wa. kama kẹ́kọ̀ọ́ alukur'an nu rọmọdọ́n kama ha kur'an ẹn tó ti ha kó ma se mọ̀rọ̀ jaaj ẹn tí o hara kó sáà ma ka kó ma ka lásìkò lásìkò kásì ma gbọ́ kásì ma gbala yín kparẹ́ kò takò sunan sallallahu alayhi wa sallam. ẹ̀rí ni hadithi ta kà fúnra wa tán yìí wípé anabi a máa ka Qur'an fún Jibril alayhi salam ní gbogbo òru Ramadan tí Jibril náà sì máa ṣe àlàyé ntí Qur'an náà kó sínú fún. Al-Imam Qayyim rahimahullah ta'ala ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ bàbá yìí ká fi gbé ọ̀rọ̀ wa lẹ́yìn orí wọ ọ̀dọ́ tó ń gbẹ̀ngbẹ̀ súnà òdodo ọ̀rọ̀ náà ló ń wá káàkiri lóòótọ́ àmọ́ ò ti ń kó sọ́wọ́ bila ṣùúrin wàlà ìṣàárín min ahadin lak o ò fúnra mọ̀ o ò sì réyìn kan tí ó fún ọ lára. ní bá ti gbọ́ tafsiri nínú Ramadan o ti ṣe bídíà o ẹni bá gbọ́ lẹ́kṣọ̀ nínú Ramadan abẹ́ ń bá ṣe o ti ṣe bídíà o wọ́n sì pè wọ́ fún lẹ́tọ̀ òsì lọ ó sì ń sọ fáwọn èèyàn kan máa ń gbọ́ pé bí díà èwo ni wọ́n náà ń ṣe yẹn. gbogbo àwọn ọ̀rọ̀ orí tí ń takò pilẹ̀ Islam tí ń takò pilẹ̀ sunana Muhammad sallallahu alayhi wa sallam ó yẹ ká máa ṣàlàyé rẹ̀ fúnra wa ahlus ba'iduna jiddan an afkari tashaddud gbogbo ẹni tó bá jó súnà láyé wọ́n jìnnà kétékétékété sí gbogbo òròrí kó sáà lè kankankankankankankan nínú ẹ̀sìn. ìwọ ò sì pín bídíà ń tiẹ̀ gbogbo bídíà báyìí ìran ìwà fìdáwọ́ náà ni kullu mubtadi'in khalidun finnar a sì ní umadi sì wa tó gbé tàbírù yẹn gan wá bẹ́ẹ̀ ó rí gbé wájú gbé kullu bid'atin dalala kullu bid'atin dalala ọlọ́run kó ṣàánú rẹ̀ àtàwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé ọ kó láyìn kó nú òrùrí tí ó dáa. èmi gbìyànjú láti wádìí lọ́dọ̀ àwọn àfa sunna nù tíra wọn pé ìjẹ́ ìmọ̀ gbọ́ tafsiri nù Ramadan ìmọ̀ gbàlàyé ọ̀rọ̀ ọlọ́run Ramadan sẹ́bídìí àní ìǹtí rí o ọlọ́run bá sì ní kọ́rọ̀ tí ń sọ yìí dé tí rẹ kó bá mẹ́rin rẹ̀ jáde. wá gbọ́n tí bàbá àgbà sọ tó mi rò pé ó bàdá rẹ̀. o ti bàdá ibn qayyim rahimahullah ta'ala ẹni la wọn sì ń jẹ́ lọ́dọ̀ ti tiẹ̀ wọn gbọ́rọ̀ ti wọn. wọn ni wa kana min hadihi sallallahu alayhi wa sallam fi shari ramadan al-iktharu min anwa'il ibadat. فكان جبريل عليه الصلاة والسلام يدارسه القرآن في رمضان وكان إذا لقيه جبريل أجود بالخير من الريح المرسلة وكان أجود الناس وأجود ما يكون في رمضان يكثر يكثر فيه من الصدقة والإحسان وتلاوة القرآن والصلاة والذكر والاعتكاف so lè rí tú jẹ́ ń tu fún ọ toró èrí kéwu tú ọ̀tọ̀ ni tó ka ọ̀tọ̀ ni tó tù ta bàbá wa yìí kọ tírà yìí wọ́n pè ní zaadul mi'ad fi hadi khayri al-ibad fi hadi khayri al-ibad wọ́n gbìyànjú láti wo àwọn ahadith tó wá fún sẹ̀mí ànábì níbi ìjọsìn wọ́n wá kójọ bí ṣe ń sàlùwàlá rè bí ṣe ń sèmọ́ra rè bí ṣe ń wẹ̀wẹ̀ rè bí ṣe ń jẹun rè bí ṣe ń mu rè bí ṣe ń gbàwẹ̀ rọ̀mọ̀dọ́nù rè bí ṣe ń gbàwọn àwẹ̀ tó kù rè bí ṣe ń bá àwọn ìyàwó rẹ̀ lò wọ́n á po kọ̀tíyà yìí ní zaadu al-ma'ad fi hadi khairil ibad lọ́wọ́ volume two ẹ̀ tó bá nílé. bàbá yìí kọ́mẹ́ǹtì lórí hadith yẹn abdullahi ibn abbas ta kà fúnra wa láti bẹnu sọ̀rọ̀ bukhari yẹn. bàbá yẹn ni nínú ìmọ̀nà anamu sallam ìlànà tó là fún kalẹ̀ fáwọn àlè umar rẹ̀ ní pé ní oṣù ramadan anabi a máa pọ̀ anabi a máa ṣe níranran ibadat níranran jọ́sìn jibirilu a máa wá bá lẹ́ǹtí anabi ó máa tọ kuranu fún tí jibirilu bá ti wá bá anabi anabi dẹni tó ṣe pé ìta ọrẹ rẹ̀ fáwọn èèyàn ìmọ̀ ń pọ̀ ju afẹ́rẹ́ òjò tí ń fẹ́ lọ anabi sì jẹ́ dáa kan tí máa ń tọrọ jù náà dẹ́yìn tó bá tún wá di inú Ramadan ìtọrọ rẹ̀ atúmọ̀ ilé kan sí yukthiru fihi mina sadaqa kásì tọrẹ àánú atúmọ̀ lékún sí fún anabi inú Ramadan ká ṣe dáadáa sáwọn èèyàn ànábì àtúmọ̀ fẹ́ràn rẹ̀ láti ṣe sínú Ramadan ìmọ̀ ka Qur'an ànábì àmọ́ ṣe lọ́pọ̀lọpọ̀ ní Ramadan ìsìmọ̀ kírun lẹ́yìn náà àdékìr tàbá sọ pé díkìr lọ́dọ̀ àwọn àfa ó lóríṣiríṣi àwọn ọ̀nà tó pín sí ìran kan ní díkìr là ń ṣe òfin Ọlọ́run ká yiri rẹ̀ wò. Kini ni wọ́n mọ̀ kí lèmi mọ̀ kí ló gbọ́ yé kí ni tọ́ ń gbọ́ yé kájọ fi hanra wa náwó ọ̀mìnà zikir irú yìí gan ló kọ́mọ́ jù lọ́dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ kótó wá ka zikir bi lisan so wà lè yọ kónú zikir yọ titọ́ kéwú ànábì fún jibiril alayhi salam yọ kó nínú zikir wàlẹ̀ ẹ̀tìkáf ànábì àti ìwọ ò ti ṣèjì káàfù mọ́ títí ẹ torí gbẹ́ni tí o bá ti ṣèjì káàfù mọ́ káàbí Madina àbí Baitul Maqdis ń bí díẹ̀ àní torí bẹ́ẹ̀ ìwọ àtàwọn ọmọlẹ́yìn rẹ ẹ̀ ì ṣe díkìrù mọ́ ẹ̀ ì ṣèjì káàfù mọ́ bẹ́ẹ̀ bá rẹ̀ ti ń ṣe tubaddi'unahu o dun bí díẹ̀ ó léwu ìwọ tó bá ní kàn ṣe nù Islam tó fẹ́ jọmọ kí òun súnà wámọ̀ o ẹnu dùn òràn ó sì ké olú kan báyìí òràn tá à ń sọ yìí wámọ̀ ìmọ̀ hadith ìmọ̀ athar a sì ń sọ fún kó mú àfa kan ṣoṣo wá ní gbogbo àfa ahalu sunna tí ń bẹ lágbàáyé islam bí wọ́n ti pọ̀ tó tí wọn ò ló kọ ní egypt ni ní syria ni ní palestine ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní iraq ni ní iran ni ní sùdíyà ní yemen ni kódà ní nàìjíríà ti wá yìí kó má fa kan ṣoṣo wá tó paasi fatuwa rẹ̀ wípé ẹni bá ti jókòó tafsir nù quran sọ̀rọ̀ mubtadi'an odun bidia fàhátà hàhátà lima da'a ìjọta di yẹ bá tó wu yín ní òtò rẹ̀ rẹ̀ mú jáde ìjọta di yẹ bá ti wu yín ṣé yóò sì wu yín ó dọ̀tún la méje òun sùn náà máa ń jìnnà sí fẹ́ inú ni. nàám tó bá ṣe pé àwọn tó ṣe wípé àwọn ìró Ọlọ́run bá ń sọjú ní rọmọdọ́ọ̀nù lọ tó bá fẹ́ bá wọn yìí ń wí ọ̀tọ̀ nìyẹn kó wá ti doni wá sí inú rọmọdọ́ọ̀nù báyìí ní ìsìn ẹ̀ ń tí ò dídé inú mọ́ṣáláṣí rẹ̀ dé kó sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn ní rọmọdọ́ọ̀nù yóò dàfọ́ ní sí kódà wọn tún dáwó fún un yóò tún lọ sórí rédíò yóò lọ ṣẹ́jú márùn yóò kí ọba àlú wọn ṣẹ́jú mẹ́ta yóò sọ̀rọ̀ Ọlọ́run ṣẹ́jú kan yóò ṣe wáàsí fún lu ṣẹ́jú kan ṣẹ́jú márùn-ún ẹni o bọ́ bá sọ̀rọ̀ àwọn yìí wọ́n tọ́ ni oníṣẹ́jú márùn yóò ṣàdúrà fún ìyálájẹ ìlú babalájẹ àdúgbò rẹ̀ ṣẹ́jú méjì ọmọ kí ó jáná sí ṣẹ́jú kan ṣẹ́jú kan fáwọn afá rẹ̀ ṣẹ́jú kan fún gbogbo Nàìjíríà ọ̀rọ̀ Ọlọ́run parí ọ̀tọ̀ ni yíhun ìbí òtí ẹ̀mọ́ tí wọ́n sponsor wọn gan ná ẹ jẹ́ ó sọ̀rọ̀ ọlọ́run bá yẹn gan nú àdúgbò rẹ̀ káwọn ọmọ kí ó challenge ẹ̀ kán ná kọ́ṣẹ́ ara wọn kó tó wá lórí rédíò oríṣiríṣi ọ̀bẹ là á máa rí njọ́ tẹ̀rín bá gidi ńlẹ̀ Yorùbá ní rọmọdọ́nù báyìí ah, àwọn ilé rédíò a máa dùn pọ̀ a ṣe báyìí kíní kan ah gbogbo ni wọ́n wà wọ́n inú àbí wọ́n ń tírè wọn kalẹ̀ fún rọmọdọ́n nìkan ni torí pé àwọn yìí ló bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn torí pé àwọn yẹn náà sọ pé májẹ̀mú ni wípé inú rọmọdọ́n nìkan kan máa ṣe tafsir tó ẹgbẹ́ bá sọ bẹ́ẹ̀ ní ìsìláàní á ah, ah, ṣàrùtù yẹn kò sínú ẹ̀sìn ó sì lè jẹ́ inú rọmọdọ́n nìkan ni ẹ fi májẹ̀mú ìṣe tafsir sí ṣùgbọ́n sẹ́ni tó sọ ọrú ẹ̀ dákunná àsìkò làwọn yẹn ń gbọ́rọ̀ ọlọ́wọ́n bá sí nílẹ̀ káàrọ̀ òjìrè tí ò ẹ fa àwọn èèyàn tì tí rọmọdọ́n nù bá ti di òun wá gbọ́rọ̀ ọlọ́run bó o dá wákà n ò ní wá bẹ́ẹ̀nù rẹ dùn n ò ní wá bẹ́ẹ̀nù rẹ ń yọ̀ n ò ní wá èébú ni wọ́n mọ̀ ọ́ bú ó sì dínú rọmọdọ́n kò sẹ́ni tó ránṣẹ́ sí wọn. èmi náà ń lọ gbọ́ wáàsì ń lọ gbọ́ tafsir ń lọ gbọ́ wáàsì ń lọ gbọ́ tafsir wọ́n tún wá ní wọ́n ṣe bídíà wọ́n lọ wá máìsì wọ́n lọ gbọ́rọ̀ ọlọ́run ní wọ́n ṣe bídíà ìbá lóore fún ọ kò fọ̀rọ̀ yẹn lẹ̀ kọlọ náà kó lè fi mọ́lẹ̀ súnà sínú ọkàn títí ẹ̀. nínú àdúrà tí àwọn afáà wa tí wọ́n máa ń ṣe nínú Islam onípéwọ̀ ọlọ́run alibarika tí ń bẹ níbi alukur'an ọlọ́mọsáyẹ̀ bò ní kálukú nínú alibarika tí ń bẹ nínú kur'an òun ni àwọn òfin tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ sínú Qur'an kéèyàn mọ àwọn òfin yẹn kó sì lè lò wọ́n ikhlasan lillah tìtorí tọ́lọ́hún kó sì lè fi lànà tànàbí lo àwọn òfin yẹn wàlẹ́ àlùbáríkà ńláńlá nífẹ̀ẹ́ tó bá mà làwọn náà ṣe ń bẹ lọ́hùn pé wọ́n ọlọ́hùn gbogbo ntábà máa ń sọ nínú tafsiri wa yìí nínú túmọ̀ ọ̀rọ̀ ọlọ́hùn mọ́sàájú bá tọ́lọ́hùn ọba mu. ma jẹ́ oyi apasi nta nàbí wí inú ẹ̀sìn má sì jẹ́ òtakùn ntá àwọn asálàfù sọ́ọ̀lù gbẹ́sẹ̀ lé inú ẹ̀sìn kó sì bá wa náà ní alibarika hidaya Qur'an. ẹlòmíì lè máa rò pé bóyá suratul fatiha ni a ti gbé tafsir a lè gbé láti bẹ̀ yi yìí torí pé muhadhara yìí ta tún tawasila. so continuous exercise ni a ti ń bá bọ̀ láti ibìkan tẹ́lẹ̀ ibi tá a wá pàtì sí ní ọdún tó kọjá ni tọ́lọ̀ tó wá sọ wá dọdún ibẹ̀ láti gbé a ti gbìyànjú suratul Fatiha lọ́dún tó kọjá àti mú suratul Baqara ọlọ́run sì ní kárí gbìyànjú ṣe a parí nisful hizbil awwal min suratul Baqara ìyẹn ni pé láti alif lam mim débi tọ́lọ́run bá ti sọ wípé wa aqimu salata wa atu zaka warukẹ́rù ma rọ̀kìrín àti ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ ibi láti máa bẹ̀rẹ̀ lọ́dún yìí insha allah ta'ala al-karim onímì tọ́lọ́run bá ti sọ wípé a'udhu billahi minash shaitani rajim atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum. وأنتم تتلون الكتاب أفلا تعقلون nínú ẹ̀sà tá a ṣàlẹ́sà fún tafsiri wa wo ni wípé tafsiri baba asheikh al-allamatu wa saadi òun là ń lò tí wọ́n pè ní taisirul karim rahman fi tafsiri kalam al-Mannan torí pé tafsiri yẹn dáa púpọ̀ fọmọkéwù gbogbo ọmọkéwù tí bá ń lo ọdún mẹ́ta nípele kùlíyà tó pass through JSS one JIS one JIS two JIS three tó bá gbá tírà yìí mú kò yẹ kójú rẹ̀ tún fọ́ọ̀lù títí má yóò mọ̀ ọ̀mọ̀túnmọ̀ kọ̀ọ̀kan nú ẹ̀ láì farama kó ṣe wípé tírà yẹn là ń lò tabati ṣàlàyé tí bàbá yìí tí wọ́n bá sọ nípa àyà kan tabati ṣàlàyé rẹ̀ tán á wà á wá àwọn àlékún míì sí nínú àwọn kutub tafsiri míì bí Ibn Kathir bí Qurtubi bí Tabari bí Ruhul Ma'an Imam al-Alusi bí Ma'alim Tanzil Imam Baghawi tó gbọ́ àwọn tafsiri tá a dá kọ́ yìí a máa tọwọ́ bọnú àwọn náà láti fi kí ọ̀rọ̀ bàbá yìí ní ẹ̀yìn. <clears throat> أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń bá bọ̀ tẹ́lẹ̀ wo lọ̀rọ̀ nípa àwọn bànú Israel bànú Israel ogbólóhùn méjì ni tó di ẹyọ kan ìjọ nkọ́lẹ̀ léèbò ń pè ní compound noun àbí àbí àwọn ńlá wa mọ̀ ń pè ní alimọ́rukabu alìdọ́fi alimọ́rukabu alìdọ́fi banu <clears throat> israel àwọn ọmọ israeli ẹni pé israeli èdè lábáwá ni <laughs> wọ́n wá padà wá sọ déédéé gbogbogbò ẹni tó pilẹ̀ wọn gangan anabi yakubu ni alayhi salam eléyìí wà established nínú suratu ali imran ngbàtọ́ lọ́wọ́ bá ń sọ wípé kullu ta'ami kana hillan li bani isra'il illa ma harrama isra'ilu ala nafsihi min qabili an tunazzala at-tawrah gbogbo oúnjẹ láti lẹ́tọ̀ fún àwọn bani israel àfẹ̀yí tí israel gangan gangan ṣe léèwọ̀ lórí ẹ̀mí ara ẹ̀ fa israel ẹni tó pilẹ̀ wọn yakubu ní bani israel àwọn kan náà afa sọ wípé torí pé wọ́n fẹ́ràn kan máa fa lẹ́rìn púpọ̀ náà fi ń pè wọ́n ní israel wallahu alam àmọ́ àwọn ni ọlọ́run ti ń sọ̀rọ̀ ń pa wọn bọ̀ débi tọ́lọ̀ fi wá sọ wípé atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun ọlọ́run ní sẹ́ẹ̀ máa fòró àwọn èèyàn pẹ̀lú ká máa ṣe dáadáa ni wa tansawna anfusakum wá gbàgbé ẹ̀mí ara yín wa antum tatluna alkitab bẹ́ẹ̀ lẹ́sìn katira tá a fi ránṣẹ́ sí yín gbogbo gbà afala taqilun abẹ́ ṣe làákàyè ni kò sẹ́ni tó sọ bí ọlọ́run lidhalika kana min sifatihi alkalam wa kana mutakalliman wala yazalu mutakalliman nífin bẹ́ẹ̀ ní ròyìn ọlọ́run pé ọlọ́run ọba máa ń sọ̀rọ̀ ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ yóò sì máa ń sọ̀rọ̀ kò ní yóò máa ń sọ̀rọ̀. ọlọ́run sọ pé àwọn tó ń bá sọ̀rọ̀ yìí pé wọn ò bẹ̀rù wọn ọlọ́run o kò ní wọn èé ṣe wáàsí fáwọn èèyàn kò ní wọ́n yé fòrò àwọn èèyàn pé wọ́n ṣe dáadáa àmọ́ ń ọba ń bú wọn lé lórí ni wípé gbogbo dáadáa tí wọ́n ń pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n ṣe nì àwọn ignore ń tiwọn àwọn ò kákún gbogbo iṣẹ́ olóore tí wọ́n ń pa àwọn èèyàn sí ọ̀nà ọ̀la ọ̀nà àlìjẹ́ náà tí wọ́n ń tọ́ka rẹ̀ fáwọn èèyàn àwọn ò gbàbẹ̀ ẹ̀yin ṣe ń du orí olórí kẹ́ wá forí ti yín lẹ̀ ẹ sì ń ka òfin ọlọ́run ẹ gbogbo nù bá lò wa antum tatluna alkitab gbogbo gbalẹ̀ ń ka Qur'an tẹ̀ ń yiri rẹ̀ tíra tọ́lọ́run bá fi ránṣẹ́ sí yín tí ń jẹ́ àti gbogbo gbalẹ̀ ń ka tẹ̀ ń yiri rẹ̀ o tẹ̀ ń tẹ̀mí ọlọ́run bá rẹ̀ ṣé mo ní kẹ́ ẹ ṣe wá òdodo ọ̀rọ̀ fáwọn èèyàn kẹ́ wá jẹ́ afala ta'qilun istifhamu at-taqri' ọlọ́run fi ń bá wọn wí ni pé ẹ̀ ṣe làákàyè ni kì í ṣe pé ọlọ́run ń retí pé kí wọ́n dáhùn béèrè pé wọ́n ọlọ́run á ní làákàyè là ọlọ́run fi ń bú wọn ni pé irú ìwà yìí ò dáa ìwà akẹ́rí tọmọ ẹ̀dá èèyàn kẹfẹ́ tún ṣe àmọ́ kí tí yín máa bàjẹ́ ọ̀rọ̀ wá fi ń tún táwọn èèyàn ṣe yẹn kẹ́ mọ́ wàá jẹ́ kó lapa lára ti yín àkòyẹ kó rí bẹ́ẹ̀ قال الشيخ رحمه الله تعالى أتأمرون الناس بالبر أي بالإيمان والخير وتنسون أنفسكم أي تتركونها عن أمرها بذلك والحال وأنتم تتلون الكتاب أفلا تعقلون وأسمى العاقل عقلا لأنه يعقل به أو يعقل به ما ينفعه من الخير وينعقل به عما يضره وذلك أن العقل بحيث أو يحف صاحبه أن يكون أول فاعل لما يأمر به وأول تارك لما ينهى عنه فمن أمر غيره بالخير ولم يفعله أو نهاه عن الشر فلم يتركه دل على عدم عقله وجهله خصوصا إذا كان عالما بذلك قد قامت عليه الحجة ọ̀rọ̀ bàbá yìí rè aka àwọn àtúlédè yorùbá torí yẹn gan ni ó fi wúlò fẹ́ni tó bá jọ ọmọ kí ó jùlọ bàbá yìí ní ọlọ́wọ́n bá ń dojú ọ̀rọ̀ kọ àwọn Banu Israel wípé ẹ̀ ń fòrò àwọn èèyàn pé ká ní ìmánì ká máa ṣiṣẹ́ rí àmẹ́yìn gan gbé ìmánì yẹn jùlẹ̀ àṣetọ́ lọ́wọ́ bá pa yín tẹ̀yìn náà ń pa àwọn èèyàn yẹn tẹ̀sí fẹ́ káwọn èèyàn tẹ̀ láṣẹ ọlọ́run ẹ̀yin ò tẹ̀ láṣẹ yẹn ẹ̀sìn ń katira ọlọ́run làákàyè ni bàbá yìí ni wọ́n á máa pe làákàyè nínú èdè larubawa ní àlàákìlò. torí pé n ti ń jẹ́ làákàyè ẹni tó bá ní òun ni ó fi máa de gbogbo ohun tó bá lè ṣàǹfààní fún ní oore tí ó fi máa dé mọ́lẹ̀ torí pé inú èdè lárúbáwá ogbólóhùn ayin kof lam aklo tó bá wá ní ìkọ́lán wọ́n máa ń pè ní okùn ẹran tá a fi ń di ẹran àbókùn igi tá a fi ń digi olófin wa nu athar abubakar siddiq radiyallahu anhu ní sahih bukhari nígbà tí òjíṣẹ́ ọlọ́run ọba filẹ̀ ayé lẹ̀ tán sallallahu alayhi wa sallam tí apá kan àwọn mùsùlùmí ń sọ wípé àwọn ò ní yọ zakat mọ́ pé ànábì táwọn ń yọ fún ti kú zaka ò sí nínú orígun ẹ̀sìn islam mọ́ àwọn ò yọ mọ́ abubakar wà lọ́ọ́ bá umar bin khattab radiyallahu anhu ìwọ ló tún tì mí nìsín ń ti àwọn tó bá wọn yọ zaka yìí torí dín orígun kan kù nínú orígun márùn sùlámù nìyẹn ó wá ní wàlọ́ọ̀hì mo fi ọlọ́run ọba búra tó bá ṣe wípé ẹ̀kọ́ọ̀lan pé okun ẹran ni wọ́n yọ ń zaka fànàbì tànàbì ń bẹ láyé làwọn mọ̀nàrún ní ẹ̀kọ́ọ̀lan làhàrọ̀tùhùn tó bá ṣe pé okùn ẹran nídìí ọjà wọn ìdí ẹran ni wọ́n yọ ń ní zaka tá nàbí bẹ láyé tán bá pa nàbí ti wá filẹ̀ ayé lẹ̀ tán àwọn wà ní yọ torí okùn ẹran ìkọ́lá okùn ẹran yìí sì jà wọn lógun lé lórí torí pé nínú ọ̀ràn yẹn sin ọlọ́run bá ní. so tí a bá ń sọ pé àlẹ́ akilu akilu ní òde láwa ni pé ẹ̀bùn kan tọ́lọ́run bá fún gbogbo kó wá ti ń jẹ́ làákàyè tẹ́dà fi ń mọ̀ wípé eléyìí lóore jẹ́ ń sásẹ̀ kí n famara eléyìí laburu jẹ́ ń wá gbogbo ọ̀nà tí ń fi sájìnà sí i ẹ rí i pé kinní náà ló yẹ lára ẹni tí ń ṣe gángangan tó bá rí gbẹ́ ó lè fi máa wẹ̀ àwọn tí mẹ́sàn-án minal jinn tí bóyá àjànú fọwọ́ kan la gbogbo ọ̀nà yòówù tí ìbá fi dára rẹ̀ ó lè tọ̀ kó tọ̀ sínú abọ́ kó lóun fẹ́ mú kinní yẹn záàlàfi bàdà záàlà àǹbàdà ni ó ti yẹ kúrò lára ẹ òun ní bẹ lára ti wọ tí wọ́n fún wo pé wèrè ni o ìgbà tí ò sí lára ti tiẹ̀ òun ríra rẹ̀ gẹ́gẹ́ bí wèrè ẹni pé wèrè gbà pé wèrè lòun kò ní gbà so làwọn àgbàlagbà fi mọ sọ pé jọ́ tí wèrè bá ti mọ̀ wípé wèrè lòun wọ́n níjọ́ náà ní kíni ẹ bá parí òwe yẹn àbọ̀rọ̀ yẹn ìbò ti já gbàgbé ọ̀rọ̀ Odùduwà àmọ̀rọ̀ Odùduwà mọ́ <laughs> àdó yanni. ọ̀rọ̀ Odùduwà tó wúlò nìyẹn àwọn ọ̀rọ̀ yẹn inú àwọn dudu Odùduwà ó wúlò yẹn lè dọ́kúmẹ́ǹtì torí kò ta kọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànábì yẹn ó dé sí lára nìyẹn làkàyè yẹn ló yẹ kú o àjànú náà wá aná tán fi mú yẹn kú lára o àjànú ló tọ́ sí lára o tí bá sí lára rẹ̀ mọ́ ní Islam ṣe kó mọ̀ tiẹ̀ kírun gan kó mọ̀ sẹ́sìn pé ń bẹ̀rẹ̀ tá a bá fẹ́ sínú lálẹ́ ní ìsìn tó gbowó ahó ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ níwájú mọ́ṣáláṣí tó kàn dé tó náà má dá lọ́wọ́ tó sì mọ́ ọ̀gẹ̀dẹ̀ tó sì fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ wa níwájú mọ́ṣáláṣí kí ló á ṣe oníkálukú fúnra à ní sọ̀rọ̀ torí kó mọ̀ fúnra mọ̀ ojú láfi pera wa pé ẹ dákun bí wọn bá ṣe kí mọ́ṣáláṣí wa ẹ nírọ̀lẹ́ lálẹ́ yìí ẹ já kí n bò mí o torí senior boy ló dé yìí tí làákàyè tọ́lọ́run fi sára ọmọ ẹ̀dá èèyàn tó fi mọ̀ pé owó dáa káfi lólé ayé ìyàwó dáa káfi lólé ayé ọmọ dáa káfi lólé ayé kakọ ilé alára ó mọ ìyẹ̀yàn púpọ̀ o làákàyè òun wàá júwe ọ̀rọ̀ ọlọ́run ọba fún kó tẹ̀lé àṣẹ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ kì í sẹ́ni tó ní làákàyè. làákàyè òun wàá sọ fún wípé lànà tí ń rìn yìí tó bá yóò kó jìyà ọlọ́run ọba ní irú ẹni yẹn bàbá yìí ní dalla ala adami aqlihi wa jahlihi gbogbo làákàyè tọ́mọ ẹ̀dá yẹn bá níláyé tó fi lè tolé ayé ẹ̀ àmọ́ tọrọ ọlọ́run bá fi dàrú mọ́ lójú tí ó sì gbọ́ yé ó túmọ̀ sí pé ẹni yẹn ò ní làákàyè ni irú ẹni yẹn sì jẹ́ aláìmọ̀kan ìjásígbà ẹni tí islam gbà pé ní làákàyè lẹ́yìn tó mọ̀ wọ ọlọ́run bá ti ń fọ́ ọlọ́run bá níwọ̀ rẹ̀ O mọ wọ ọlọ́run ó fún níwọ̀ rẹ̀ onílàkàyè ẹ̀dá nìyẹn ó mọ wà ná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abófúnra rẹ̀ kéénu kéwù ni ó sì ń fún ànábì sallallahu alayhi wa sallam ẹni tó nílàkàyè nìyẹn àmẹ́ni tó bá ṣe wípé làkàyè rẹ̀ ò júwe òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba fún kò sì hàn àwọn ìwà àbàjẹ́ tọ́lọ́run ọba ní ká jìnnà sí fún un kódà bírú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ àfa àfa ni khususan idha kana aliman bidhalik ìbá jẹ́ tó nímọ̀ ń pa rẹ̀ tí o bá fi lòmọ̀ yẹn ipò aláìmọ̀kan ló wà ipò ẹni tí ò ní làákàyè ni. الشيخ رحمه الله مواني وهذه الآية وإن كانت نزلت في سبب بني إسرائيل فهي عامة لكل أحد لقوله تعالى يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون ما لا تفعلون ما بين آية رحمه الله تعالى إباس يكتوري عن بني إسرائيل لله ما lọ́lọ́run يكاله bẹ́ẹ̀ ni àmáyà yìí ṣiṣẹ́ fún gbogbo ẹni tí bá ń jẹ́ ìran mùsùlùmí láyé ni kì í sáwọn Bani Israila nìkan ní bá wí torí pé a ti rí àyà mínú Quran tọ́lọ̀ bá ń sọ wípé ẹ̀yin mùmínì òdodo èyí ṣe tẹ́ ń sọ àwọn nǹkan tẹ́ lè ṣe níṣẹ́ lima taquluna ma la taf'alun ẹ̀ ń gbà àwọn èèyàn jú ẹ̀ ń gbà àwọn èèyàn yànjú ẹ̀ ń fòrọ̀ ẹ̀mí àwọn èèyàn kí wọ́n ṣe dáadáa ní Islam kí wọ́n tẹ̀lé tọ́lọ́run nù islam kí wọ́n gbárùkù tù sunna anabi nù islam kí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ kí wọ́n fi bídé àṣetánì lẹ̀ ẹ̀yin wá jẹ́ ni tẹ gbẹ́yìn ẹ̀ ń sọ fáwọn èèyàn kí wọ́n di òpó ọlọ́run bá mú ẹ̀yin di òpó èṣù mú ìyẹn tẹ̀sù bá tiẹ̀ lópo ẹ̀ ń sọ fáwọn èèyàn pé kí wọ́n gbára tọ́lọ́run bá nìkan kí wọ́n fara ti nǹkan mí lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin gangan gan ẹ̀ ń fara ti nǹkan mí lẹ́yìn ọlọ́run àyà yìí náà ó kó sí wa àkó sínú rẹ̀ kó ní kálukú yẹra rẹ̀ wò pàápàá jùlọ téèyàn bá jẹ́ ní tó jẹ́ olùpèpè sójọ́ náà ọlọ́run. bàbá yìí tẹ̀síwájú wọ́n yìí la walaysa fil ayati anna al-insana idha lam bima umira aw bima amara bihi annahu yatruku al-amra 'anil munkar. لأنها دلت على التوبيخ بالنسبة إلى الواجبين وإلا فمن المعلوم أن على الإنسان واجبين أن على الإنسان واجبين أمر غيره ونهي وأمر نفسه ونهيها فترك أحدهما لا يكون رخصة في ترك الآخر فإن الكمال أن يقوم الإنسان بالواجبين والنقص الكامل أن يتركهما وما قيامه بأحدهما دون الآخر فليس في رتبة الأول وهو دون الأخير وأيضا فإن النفوس مجبولة على عدم الانقياد لمن يخالف قوله فعله فاقتداهم بالأفعال أبلغ من اقتدائهم بالأقوال المجردة àwọn تبا tí bàbá على ń ṣe àlàyé rẹ̀ àkọ́kọ́ ẹni tó jẹ́ àfa ẹni kejì ẹni tó jẹ́ ọmọ akéwò torí pé àwọn méjèèjì là ń kílèmù pa àmòfin ọlọ́run ọba jù àbáwá là ń kílèmù pa ńkọ́ nípa òfin ọlọ́run ọba jù ju àwọn mùsùlùmí tó kù lọ lóòótọ́ sì ni ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ń bẹ àfa ẹwí fún wa ni àwa ẹ̀sọ́ ní kí oníṣẹ́ ọwọ́ ni wá àbí ìjọba ni wá àbí bákan ni wá. ntẹ́bẹ́ fẹ́ kọ́lọ́hún ní ká esalaye nínú ẹ̀sìn fún wa kasi àwọn òrà àǹfààní kí wọ́n kéwò àwa kan ń bẹ ọlọ́run fáwọn láǹfààní ká lọ́ọ́ ké àwọn ọmọ kéwò àwọn méjèèjì ni àyà yìí gbé tó gbèrú jù kó tó nínú àwọn ti wá gbélé iye tó jẹ́ ni àbílẹ̀nu iṣẹ́ ibi tó náà wà tí ti ń wájẹ òòjọ́ àmọ́ gbogbo àwọn nǹkan tí ń pé káwọn èèyàn ṣe ń dáadáa yẹn òun gan jìnnà sí gbogbo àwọn aburú tí ń lé àwọn èèyàn jìnnà sídìí rẹ̀ ó di pòun lẹ́nu àkọ́kọ́ tí wọ́n bá ń bẹ̀ eléyìí yóò wá jẹ́kẹ́ lómi wá wò níwò wípé kóun kú mọ̀sẹ̀ wá sí ma kò ní ìdúpà ń sọ̀rọ̀ ọlọ́run ọba ma àbí ẹ ṣe dáadáa ma ẹ jẹ́ kí n tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ẹ já sọ fáwọn èèyàn pé eléyìí ò dánú Islam O le fàbínú ọlọ́run báyàn ní islam ó lè ní kọ́ ọlọ́run ọba kó mọ̀ tó ọ̀rọ̀ yẹn bí èèyàn ṣe fẹ́ ní islam yóò ní ẹja kú pàtì nígbà táwọn náà kú lo táwọn wí fáwọn èèyàn kí láǹfààní pa ń sọ àǹfààní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí pé àyà yìí ń dá lórí ìbẹnu àtẹ́lù tọ́lọ́wọ́ bá ń bẹnu àtẹ́lù ẹni tó gbé ojúṣe méjì jù lẹ̀ ni gẹ́gẹ́ bá a ṣe mà lórí ọmọ ẹ̀dá èèyàn pàápàá jùlọ tí bá ń jáfa àbí ń jọ ọmọ kéwú ojúṣe méjì tó jọ́ràn yàn níbẹ̀ fún ojúṣe àkọ́kọ́ kó pa àwọn èèyàn láṣẹ pé ntọ́lọ̀ ní a ṣe inú ẹ̀sìn rẹ̀ kó sì kọ àwọn tí ò da tọ́lọ̀ ní amọ́dèdì rẹ̀ kó kọ fáwọn èèyàn pẹ̀lẹ́nu ojúṣe àkọ́kọ́ nìyẹn ojúṣe kejì ó ní pé ẹ̀mí ara tiẹ̀ gan náà kó pa láṣẹ síbi tọ́lọ̀ wọn bá fẹ́ kó sì ń hánà ẹ̀mí ara rẹ̀ kó níbi tọ́lọ̀ ọba òfẹ́ ó méjì ìyẹn ni wípé kó ṣiṣẹ́ lórí ẹ̀mí ara ẹ̀ kó sì ṣiṣẹ́ lórí àwọn èèyàn tó kù tí ń bẹ láwùjọ. tó bá wá di pé ó wá gbé kan jù ú lẹ̀ ẹ̀mí ara ẹ̀ nìkan ní tìrè òun ní í ṣe wá sí i fún kò sí fáwọn èèyàn tó kù mọ́ ó ti gbé kan jù ú lẹ̀ nìyẹn àbí àwọn èèyàn náà ní í ṣe wá sí fún ó gbàgbé ara ẹ̀ ó ti gbé kan jù ú lẹ̀ bẹ́ẹ̀ bá wá gbé kan jùlẹ̀ nu méjèèjì kò túmọ̀ sí pé kó wá gbé méjèèjì jùlẹ̀ bí àìmọ́ ní mọ́nì tó àìmọ́ ní payá ọlọ́run bá tó tó bá mọ́ ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run mọ́ lè tẹ̀lé ọlọ́run bá ti ń sọ kò túmọ̀ sí pé kó mọ́ sọ ma tó bá sì ń sọ tí òye mọ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó lè ṣe é ṣe ń jọ kankan lọ́n kó sànù rẹ̀ kó máa wò wípé ah ah mo wá di àtùnpà tí mọ́lẹ̀ fáwọn èèyàn mo sì ń dóra mi gbogbo àwọn ìwà tí ò da tí mò ń kéde rẹ̀ fáwọn èèyàn pé kò da kí wọ́n jìnnà sí wọ́n ti dẹni mímọ́ látara rẹ̀ torí pé wọn ò ṣe mọ́ wá sí mi wọ́n gbọ́ tí wọ́n ń sun ẹkún yìí wá sí mi wọ́n gbọ́ tí wọ́n bẹ̀rù Ọlọ́run yìí èmi sì ń jájò rẹ̀yìn ó lè ronú jọ kan kó náà túnba kó náà wá dẹni tọkàn rẹ̀ ó mọ̀ bí tàwọn ti ṣe wá sí fún àmọ́ gbà tó bá sọ pé òkú wúlò fún mi èmi náà òkú jáwọ́ níbi ìwà aburú tèmi náà ń wò èyí sọ fáwọn èèyàn mọ́ àfáàní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí pé n tó péjù fún mùsùlùmí tó jáfa àbójọ ọmọ kéwù òun ni kó gbìyànjú láti mú ojúṣe méjèèjì wá kó máa tọ́jú ẹ̀mí ara rẹ̀ kó máa tọ́ ẹ̀mí ara rẹ̀ sọ́nà lórí tọ́lọ̀ ọba bùnú mà bákan náà àwọn tí bá ń bẹ láyìíká rẹ̀ náà kó gbìyànjú láti ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ bá fún wa. bàbá yìí ní kásìmà wípé ẹ̀mí àwọn èèyàn ọlọ́wọ́ bá máa ó dá lórí pé. kàn máa fẹ́ràn ẹni bá ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ ta ko ìwà rẹ̀ ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ bá ta ko ìwà rẹ̀ àwọn èèyàn máa ń fẹ́ràn rẹ̀ gan ani mo láìkẹ́ ani tó bá sọ̀rọ̀ o máa ń dúró tì kódà ìbàjẹ́ jàǹdùkú ani tó ti ní no ani tí no yẹn ó fi sọ tí ó fi di yes yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó ti di yes. àwọn èèyàn máa ń láìkẹ tó ń bìlífù pé ẹ bravery pé èèyàn lákin ó dẹ̀ ní ó dẹ̀ ní àkóyawọ́ ni máa ń mú èèyàn lè sọ̀rọ̀ láàárọ̀ kán sì bá bẹ́ẹ̀ lálẹ́ so ẹ̀mí tá a máa ń fẹ́ràn rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ á ní pẹ̀lú ògo Ọlọ́run ó sọ fún mi pé bíbá ẹ̀ ló ń lọ yóò sì ti débẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ̀ bá kán sì débẹ̀ kan bẹ́ẹ̀ ni tọ̀ náà àwọn èèyàn máa ń láìkì rẹ̀ nìyẹn so nídàkejì ẹni tó bá ṣe pọ́rọ̀ rẹ̀ máa ń tako àbí iṣẹ́ tí bá ń ṣe ìwà rẹ̀ máa ń ta kọ̀rọ̀ tí ń sọ àwọn èèyàn máa ń kórìíra rẹ̀ ni gbogbo tí ń sọ òun náà ìkúkú lò ó ń parọ́ ni ọ̀tọ̀ níbi tá a ti ń bá ìrìn àwọn ìrìn tí ń rìn àwa náà mọ̀ àwọn yóò ṣe kí ni wọ́n fẹ́ kórìíra irú ẹni ṣùgbọ́n kó má tẹ́tì kó má rántí hadith ana Muhammad sallallahu alayhi wa sallam tánàbí ń sọ wípé tó bá di kẹyìn ayé àwọn olùpèkun kan ó jáde nínú islam àwọn oníwàásí kan ó jáde nínú islam du'atu jahannam lànà bí pè wọn du'atu jahannam àwọn oníwàásí tí ó máa ń ṣe wàásí wípé ẹ̀wọ̀nù náà kìí ṣe pé wàásí tí wọ́n ní wípé ẹ̀wọ̀nù náà jahannam. kìí ṣe wípé wà lìjẹ́nà ẹ mọ̀ wípé ìbéèrè táwọn abira wa lẹ́yìn nísìnyí ni pé oníwàásí lè jẹ́ tí ó mọ̀ pa àwọn èèyàn lọ sínú náà jahannam anábì sàlàyé ẹnu hadithi anábì làwọn tó ṣe wípé ọ̀rọ̀ ẹnu ó mọ̀ pa àwọn èèyàn lọ sínú àlìjẹ́nà àmọ́ wà àwọn àti ṣe sí wọn yóò mọ̀ pa àwọn èèyàn lọ sínú náà bọ́kọ̀lọpọ̀ olùpèpè wárí lẹ́ni nìyẹn ìwà ń jẹ́ kálẹ̀ mọ̀mọ́ kan aláìmọ̀kan kò mọ̀ èjì ó ṣe sọ̀rọ̀ ni kò tẹ̀lé ni àbí wà ni kò tẹ̀lé òun náà wàá sọ̀rọ̀ rẹ̀ di yóò wàá sọ̀rọ̀ lọ́n di tokintokeji bàǹbàlùkù ni kí n tẹ̀lé sọ̀rọ̀ ni kí n tẹ̀lé àbí ni kí n tẹ̀lé ibi tí kàrẹ́ bá wà lọ́nu méjèèjì òun ó tẹ̀sí torí bẹ́ẹ̀ dorí kùránì kodò ọ̀pọ̀ mùsùlùmí ò mọ̀ kẹ́ dorí kùránì kodò báyìí ìjókòó sọ ni pé ìwé mímọ́ ìwé mímọ́ èyí tẹ́lẹ̀ mi fi wọn bàrà nù kúránì torí pé kò ní bísímìláì ni ah, bí n bá rí i mọ̀ wọn níbo ló ṣe wọn ni mo mọ̀ mo mọ̀ tí fi mọ̀ ẹ sáà mọ̀ sí ẹ mọ̀ sí ẹ mọ̀ sí kẹ́rin ọmọ kéwọn ṣe wòlí mọ̀ suratul mulku káfí suratul rahman suratul Wakia, àwọn sọ́wọ́ àti wọ́n dáná nù tá a máa ń dọ́ lójoojúmọ́ àti yasin ó di karùn-ún bákọ́rọ̀ kí bẹ́ẹ̀ lẹ́yìn èyí àyà márààrún bẹ̀rẹ̀ tán fi gba kí o fún jọ wàlímọ̀ o wáwo la yíká umulimu filiwu náà kéwu sòrò ké kéwu sòrò ké o parí o ti kéwu tán níjọ tí wọ́n ṣe yìí fún kò mọ̀ òfin ọlọ́run òye dóun làfàànù fámìlì wọn àmọ́ ọlọ́run òye torí pé àwọn ẹ̀gbọ́n wa kájà mọ́ sọ pé ah o ti ṣe wòlímọ̀ o lè fáyà kí ló tún wá ń kéwù o ti ṣe wòlímọ̀ gbogbo alájọ la wà ń bẹ̀ ya náwó anára o dẹ̀ ń fáyà kí ló tún fẹ́ kẹ́nu kéwù ìtọ́ náà bá fi jẹ́wọ́ wípé yìí tí kéwù admission form mo gbà ńjọ́ tẹ́ wá bá mi tẹ́ wá náwó mo lọ́ọ́ gba admission ni lọ́ọ́ gba admission admission lẹ́nu form mo lọ́ọ́ rà nílé kéwù mo fẹ́ lọ́ọ́ lé kéwù. ńgbà tó yẹ òun náà tírú ṣèṣì ẹnìyẹn bá rí bẹẹ bó wà lẹ́ni tí ò jẹ́ gbalẹ̀ kí ó kọjá rí tírú àwọn àwọn sọ wípé du'atu jahannam bó lọ́rọ̀ sí fẹ́ rí mo ti sọ kan ó sàn kì í àwàdà ń ni. ẹ kọjọ́ mẹta aláàjì ó ní ẹ ṣeun an family ńkọ́ bó o nkankan bó o ní irun yín à mo ti háyà àfa kan tó ń mi kírun ẹ háyà àfa kan ó ní ẹ mo máa ń pè ẹ ń sálárì ẹni tí ń òun gangan ni òun gangan lọ̀rọ̀ yẹn sojú ẹ̀ ló jẹ́ kí n lè gbàgbọ́ ó pé aláàjì ẹ má sáwàdà káwàdà o ẹ̀yin employer àfa kan ẹ̀ ń sanwó oṣù fún kí wọ́n bá yín kírun wákàtí márùn ún níbẹ̀ ni sẹ́yìn ọ̀tún dáa ni wàhálà tí ń ti pọ̀ ju o mà wọn tọ̀ ah, bàbá yìí sì fẹ́ sọ di àbí bàbá yàbó serious ni ó dà fà wo ni ah, ó ní kò le tó yẹn máa pè é fún máa pè é fún ẹ̀yìn sìn ó dẹ̀ pé ti bí nínú bá sì gbé kọ́ọ̀lù mo fẹ́ rí ẹ̀ ń sìn àfààní bá gbọ̀n dé jolojolojolojolo sàmú aleykum mo rí kọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ni ẹ jòkójòkó dókítà kan ló dé ló ń sọ fún mi pé mo ní mo ti employ ẹ wọn bá mi kírun mo dẹ̀ máa san salary ṣé kò rí bẹ́ẹ̀ ni oníbẹ̀ẹ́ ni sa mo wá ń sọ fún dókítà yẹn sìn ó wá ń sọ wípé bóyá kò rí bẹ́ẹ̀ àbí bákan ẹ sort it out ẹ sort out ẹni ló ń bá ní àfa ó ní ẹ̀yìn ni staff <laughs> ẹ̀yìn wọ́kà tí wọ́n gbà tí ń bá yàn kírun ó ní hẹ́n ẹ̀ ń gba sálárì oníbẹ̀ ni mo ah. lẹ́sẹ̀ ń kí oníbàgbọ́ kí ṣubú ìjẹ̀mí tẹ́ láàárọ̀ màá tún bí àwọn aláàjì bá kí zúrì tèmi tẹ́ lọ́sàn máa kí zúrì jí wọn mo dẹ̀ ń ṣe rẹ́gúlá lórí ẹ̀ ń lọ bẹ́ẹ̀ mo dẹ̀ ń san sálárì wọn no problem ilẹ̀ yorùbá kẹ́yìn náà ni o tẹ́ ń pé islam ti dúró. àtọ̀hún náà bá ní kò sẹ́ẹ̀rì fún un fún ìbáyàn kírun ó ní kí ló dé kò sí kò sí tó ní ká má báyàn kírun ṣebí alájẹ ṣàlàyé alájẹ ṣàlàyé fún wọn alájẹ náà bá ní lóòótọ́ ni mo máa lọ sí Amẹ́ríkà Germany Japan kankan mi ò kí ń ráyè mo dẹ̀ wò pé kò yẹ kí n má kírun yẹ kí n gbàyàn kan kó kàn má bá mi kí on my behalf so mo máa ń bísí gan all through so sí ìyẹn tún dá ni ìyẹn tún burú ní Islam ah, eléyìí gan buyọ̀ níbi tó burú dé ló ń bá wa ṣàlàyé ẹ̀ àfàtì bá ń wulẹ̀ kò rẹ́rì òsèlè takọ ẹtí ń sọ̀rọ̀ ṣáà pẹ̀lú ẹni yẹn ó ti kó sówó àwọn wo ni du'atu jahannam. gbogbo ẹni tẹ́tí sí wáàsí àwọn oníròrí tekfir tabdi tafsiq. òun náà kó sọ́wọ́ tu jahannam torí àwọn sufi to ń bú yìí tó ń lé wọn kó nù ìsìlámù nu wọn tẹ́jọ́ ti ah kafir ah kafir ah kafir ẹ lẹ́ papọ̀ mọ́ra wọn kan na ni wọ́n. àmọ́ wọ́n wá ń kí ọ ńlé ìwọ náà sì ń bẹ̀ wọ́n wò kì í ṣe pé wọ́n bá wá kí ọ ńlé ìṣe ló ń pa àwọn ọmọ tí ń tẹ̀lé ọ lẹ́yìn ìjòkó pé o sàmì pé mo máa ń sọ lẹ́yìn rẹ̀ náà pé súfì burúkú ni o torí pé ó gbà pé olùlíyà ń bẹ ó gbà pé jihad ń bẹ ó gbà pé tànásùkì ń bẹ ó gbà kan báyìí ń bẹ òun lójú kàkà bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ ó tún máa rí i pé wà àti sufi tó lékòó nù sùlámù pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀ tún jọ ń rẹ́rìn ni ó fi dídì kan fi ń sọ tí ń sọ jáde wípé à ṣé lágbájá kò lè sọ orí lójú tèmi ń parọ́ tàn yín ni èmi èsè kẹfìrí lọ́dọ̀ títí ẹ̀ irú ẹni tẹ́ ń tẹ̀lé irú ọkùnrin bẹ́ẹ̀ àtàwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ̀lé do ayatul jahannam nínú àsìkò tó yẹ kọ́mọ ẹ̀dá yẹn sọ́ra rẹ̀ jù nínú ẹ̀sìn láyé àti wọnú ru àwọn àsìkò bẹ́ẹ̀ torí pé àdámọ́ ọmọ ẹ̀dá yẹn ni pé kó fẹ́ sin lọ́hùn ṣùgbọ́n ọ̀nà wo la fi ń gbà sin lọ́hùn tọ́lọ́ bá fi ń gbà lọ́wọ́ ẹ̀dá ń dojúrú máa wọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀nu bá ṣe dùn sí náà làwọn èèyàn ṣe ń tẹ̀ láwọn èèyàn sí lẹ́ẹ̀mọ́fẹ́ wo pé ẹnu tó dùn yẹn ibo ni dúdùn ẹnu yẹn ti ń jáde sẹ́nu kìtàbù lọ àbí súnà náà sọ́là ló ti ń jáde kò sẹ́ni tó fẹ́ béèrè olùpè kan pè ó ní ẹ dákun ó lọ́rọ̀ mọ̀jísá tẹ̀ ń sọ yẹn wọ́n fẹ́ kí ẹ sọ̀rọ̀ àwọn karomat àwọn karomat àwọn aoliya torí pé àfa kan bẹ tó ń tẹ̀lé tó ń tẹ̀lé lọ sẹ́kọ̀ọ́ ó sì sọ kùránì dèlùbọ́ ah, ah. ní ẹ dákun ẹ mo ní bólẹ̀ tí ń pè ó dákọ̀ ọ̀lú mi ń dákọ̀ ọ̀lú yẹn ó ní kì í ṣe pé kínní òun máa ń tẹ̀lé káàkiri ni ó sì dọ́dọ̀ àwọn ẹlẹ́tànjẹ tí máa rí tàn táwọn máa ń lọ ló bá sì nínú iṣẹ́ ìyanu tóun ó ṣe kí nǹkan gbé kúra lé ẹ gbé sórí tray ó sì gbé sórí tray báyìí ó sì sọ́dọ̀ èlùbọ́ onígbogbo yẹn máa wá lá èlùbọ́ èlùbọ́ kúra ni àlùbáríkà àwọn èèyàn wá ń jà sí èlùbọ́ èlùbọ́ tájẹ̀ nínú ọ̀gbẹ́ wa onílé àjẹ̀dún dọwọ́ bọ kùránì lójú àwọn èèyàn òun á lọ jí èlùbọ́ ní ẹlẹ́rọ wa lọ jí kó wa àwọn èèyàn wà lura wọn torí èlùbọ́ nù tré èlùbọ́ kùránì èlùbọ́ kùránì kùránì dé èlùbọ́ kùránì dé èlùbọ́ àwọn ẹni ọlọ́run rè gbogbo irú àwọn eléyìí dùn ayatu jahannam wúláfà olóòrán nìkan síra ẹ mò ń bá rìn káàkiri rè àti gbákejì èṣù ni. Ah ó ní ìyìn lọ́mọ o òun ò tẹ̀lé jáde òun ò mọ̀ pé òun kàn ń pa àwọn kàmá ìran ìran oníṣẹ́ jálàbí wo ni èé ṣe jẹ́ǹtì èṣù ìran oníṣẹ́ jálàbí wo ni èé ṣe jẹ́ǹtì èṣù ìjésù wọn kàn lè fúyẹ́ síra wọn ni ó kàn lè fúyẹ́ síra wọn ni lórí bí wọ́n bá ṣe sin èṣù sí jésù náà bá ṣe gba ìbádà lọ́wọ́ wọn sí tó kí wọ́n máa ń gbé ìbádà fẹ́sù ni èṣù náà wàá wò èwo ni ìkíláàsì wà nù ìbádà yẹn torí pé tó bá fi gbogbo tọkàtara sí Jésù Jésù náà ju ara ẹ lẹ̀ fún ọ mọ́tò náà wà ní wàá ṣe ní fák bí o ṣe lọ́n díẹ̀ ṣèṣù díẹ̀ Jésù lè mọ́ tètè fẹ́ jura rẹ lẹ̀ pé ah gbogbo àwọn mọ́jà mi tí mo gbé lẹ̀ tí mo ní kó orin pa ìyàwó rẹ kí n tó fún ọ lágbára yìí orin pa rẹ òun dọ́gbọ́n sí òfin mi àmọ́ tó bá jù ú lẹ̀ ṣé ìyàwó ni Jésù gbà ṣé ìyá ni Jésù gbà àkọ́bí ọmọ gbà Jésù náà wà ní yes hada wa abidun olùsinmi gidi rè bóyá mi náà jupájú sẹ́lẹ̀ fún ọ bí a máa fò lójú sánmà wọn àwọn ẹni ọlọ́run dé wà láwọn òwò ọkọ̀ débi ni nígbà tó bá àwọn ọkọ̀ débi ńkọ́ orí lórí afẹ́fẹ́ kì í ọlọ́run kankan gbogbo àwọn eléyìí ayatu jahannam àwọn wọ̀nyí bí wọ́n bá ń ka ẹ̀yà yìí yẹ kó máa wọn ni wípé a sì ń sọ fáwọn èèyàn ni wọ́n dì mú ewé làwọn náà ń dì mú kò sì yọ èèyàn kan lẹ̀ sẹ́ẹ̀rí kò sáàdà tó lè pé tán láyé ẹ̀dá kan ò lè pé tán o gbogbo olùsọ̀rọ̀ ọlọ́run láyé tí wàá yẹn ń sọ̀rọ̀ ọlọ́run kì í ṣe gbogbo nǹkan tí máa ń pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n ṣe lónà lè ṣe tán kì í ṣe gbogbo tí máa ń ní káwọn èèyàn máa ṣe náà lòun náà lè jìnnà sí gbogbo ẹ̀ torí pé àdáwọn mẹ̀dá yẹn ni wípé agbára wa mọ níwọ̀n ṣùgbọ́n ìṣẹ́kù sára ẹni bá ń pèpè sínú Islam kò gbọ́dọ̀ ṣẹ́kù ṣẹ́kù tó wá ṣẹ́kù síbi ẹbọ kò gbọ́dọ̀ ṣẹ́kù ṣẹ́kù tó wá ṣẹ́kù síbi àwọn kaba'ir bí ìṣìnà bí ká jẹ́wọ́ ọmọ òrukàn bí idán bí ọtí bí ká parọ́ zìnnà mọ́yàn bí à bí à ń ṣe gbájú ẹ̀ kò yẹ ká fa àti bá ń sọ̀rọ̀ ọlọ́run kù síbẹ̀ tó bá wá kù síbẹ̀ látara ìjọmọ̀ẹ̀dá ìyẹn rẹ̀ kó yà bẹ̀ ọlọ́run pé kọ́ ọlọ́run kó sànù ẹni bá sì ń jọmọ kéwù náà kò yẹ kù síbẹ̀ kọ́ staff bá kù síbẹ̀ tọmọ kéwù bá kù síbẹ̀ gbogbo ẹ̀dá yòókù tí wọ́n ń bẹ láwùjọ bó làwọn fẹ́ kù sí ibù làwọn fẹ́ kù sí ta ó tún wọn ṣe ṣèbá òjò sì ń da torí pàdé ẹni tí ń sọ wípé eléyìí mọ̀ kù díẹ̀ káàtó táwọn kọ̀ọ̀kan náà ń wò wípé á ah, kátó tiẹ̀ dọ́rùn gan ọ̀rọ̀ ilé ayé yẹn gẹ́lẹ́ gan bá yẹn jẹ́ lọ́mọlúàbí lẹ́nu mi fi ń káwọ́ kò bọ̀ tó bá ṣe báyìí tí máa ń sọ fáwọn èèyàn pé léyìí ń bá yẹn jẹ́ lọ́mọlúàbí nù wà pé kò dáa tó bá ṣe pé òun gan níbà tó wá ń wù. ó di dandan Al-Allamatul Fawzan hafidhahullah wọ́n ní àwọn sábà máa ń sọ wípé àfa ọmọkéwú àfa ọmọkéwú àfa ọmọkéwú wọ́n ní kò ní í ṣe pẹ̀lú àfa ọmọkéwú nìkan gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ọlọ́run náà tí ń tọ́lọ̀ ń bá ń sọ tánàbí ń sọ bá ti dé tì gbọ́ rẹ̀ ọ̀ràn yẹn kóun náà jìnnà sí nǹkan yẹn ó ti dé sí lọ́rùn ọ̀ràn yẹn kóun náà sì disseminate ẹ̀ náà ó ti dé sí lọ́rùn torí pé òun ti tún yàtọ̀ láàrin àwọn tó kù ẹ jẹ́ má pèjúwe kan wá inú mi dùn àwọn oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ń bí ẹ rí i pé oníṣẹ́ ọwọ́ tí ọlọ́run bá ti bò láṣìírí tí má tún gbaṣẹ́ jáde kó nílùú tá a wà yìí lọ sí àwọn ìlú ńláńlá àwọn ìlú ńláńlá ẹ rí i pé yóò mọ̀ ní àwọn experience kọ̀ọ̀kan bó bá jẹ́ táyìlà lápèjúwe bó jẹ́ bricklayer lápèjúwe àbó jẹ́ carpenter lápèjúwe experience ìtayẹn tó bá níyẹn yóò tún máa tún ní tí ó tún máa jẹ́ àlékún àǹfààní fún lórí àwọn tí wọ́n jọ wà nínú ìlú tí wọn ò ṣe kíni tí wọn ò ní. so tó mọ́ wá sọ pé nǹkan kan báyìí báyìí nípa aṣẹ́ báyìí báyìí báyìí báyìí táwọn tó kù ò bá lè sọ pé àwọn mọ̀ òun ò lè ṣe kíni torí pé ó láǹfààní experience bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń gbọ́ wá sí gbogbo ẹni bá ń gbọ́ wá sí náà tí ń gbọ́rọ̀ ọlọ́run kí lọ́lọ́run ní a ṣe inú ẹ̀sìn ibo lànàbì ní a sìn lọ́run sí inú ẹ̀sìn tí bá ń gbọ́ òun náà gbọ́dọ̀ yàtọ̀ kì í ṣe pé pò rẹ lè dépò kó náà fojú tó ara rẹ̀ kó sì fojú tó àwọn tó bá súnmọ́ ẹ̀rí pé àwọn bàbá wa alẹ́ Yorùbá wọ́n lo kínní gan wàláhì àwọn bàbá wa míì sì di àfa látara wá sí gbígbọ́ a gbogbo wà sẹ́nu àfa báyìí ó ní kínní báyìí ò dáa gbogbo ẹ̀rọ àfa báyìí ó ní kínní báyìí ò dáa wọ́n lè wọ́n lè mú àyà Kùránì wá hadith ò sì rọrùn láti kóòtù àmọ́ sókísókí tí wọ́n gbọ́ wá sí yẹn wọ́n lò wọ́n sì tún sọ fún àwọn èèyàn ìgbà yẹn léèrè ẹni tó rí tọlọ́hún tí wọ́n sọ fún tó sì ń gbọ́ tó sì ń lò ìgbà yẹn ló tó lè kàn yà o ọ̀rọ̀ ọlọ́run yìí ṣe ń tà ń gbọ́ lágbọ̀gbọ́n tínú kì í ṣe ń tà ń sọ ní sọ wípé ká fi dun àwọn èèyàn nú ìjà fi dẹ́rìn pa àwọn èèyàn là ó débi tó dé ni ìlú tá a sì ń lò sọ́ra rẹ̀ bó ti sọ́ra rẹ̀ dì ni wọ́n àti èsì ń tá a máa ń gbọ́ tí téèyàn kan máa ń sọ tó ṣe pé bíbá pa ń gbọ́ orin là kódà ń bẹ́ẹ̀ nú àwọn olùmọ̀ tí wọ́n ń sọ fún wa láyò bá wípé kò dá kéèyàn máa sọ pé mo gbádùn wáàsí torí pé wáàsí èso orin orin ni wọ́n máa ń gbádùn ṣùgbọ́n tí wáàsí bá dúró déédéé tó bá ṣiṣẹ́ lára rẹ̀ ó rí i pé tọ́lọ̀ bá sàánú rẹ̀ gan láwọ̀kọ́ ó kọ̀ọ̀kọ́ fẹ́ kórìíra tó ṣe fún ọ torí bí ojú egbò ti ń dùn ọ́ òun kàn mú igi ẹlẹ́nu ṣóṣó kò fẹ́ mọ̀ pé ń dùn ọ́ ó tiẹ̀ lérí gbójú egbò rẹ ni ó sì lè mọ̀mọ̀ òun kàn tigi bọ́ ni. sọ̀rọ̀ pé àwọn tí wọ́n máa ń tọ́jú aláàárẹ̀ nǹkan kan lọ́sibítù kan wọ́n máa ń tún ẹ̀wọ̀n gidi o ẹ̀rí kó ẹgbẹ́ jẹ́ gbèrú ṣe máa ń dún yànnà ìṣèlérí máa ń dédé ń hádùn ẹ̀ ń gbà mí aláṣà mi yóò fọ nọ́ọ̀sì mi ní etí ni. Ah, ẹ gbádùn ẹ mọ̀ pé ó ń dùn mí kàn wá tí sọ́ọ̀sì bọ̀ bọ́ ẹ̀ kàn ẹ̀ dì fún wọn ẹ̀ ní sùúrù ẹ̀ farabalẹ̀ ẹ̀ ṣe kìnnì kan gbígbà pé wọ́n ń wọ́ọ̀yàn ara yẹn náà wọ́n fẹ́ túnṣe o gbígbà pé wọ́n ń wọ́ọ̀yàn gbígbà kan tó fi sí i. ó wá ní ah, ó ní ah, èmi ló ń bù náà kò bú wọ kó ló lè ṣe pé nǹkan tó ń sọ yẹn gan òun gan lè kó sínú ẹ̀ gan jù wọ lọ but torí pé wọ́n ò rásì rí ẹ̀ ló fi mọ̀ tí wáàsí ti débẹ̀ kò lè ṣe kò lè dọ́ọ̀jì ibẹ̀ wọ́n àti ti débẹ̀ ẹ asọ náà ni ń tọ́ ọlọ́run mi èmi náà sá kú bẹ́ẹ̀ wà ní wọ́n bú òun òun gan búra rẹ̀ ni torí pé wọ́n ò rà sí rí ẹ̀ òun ò sì rí ìtìẹ́ gan òun kàn ni. àǹfààní sísìn jẹ́ wà sí nìyẹn ẹni tí ń àti ẹni tí ń gbọ́ gbogbo wọn kù sí káfíntúra wọn ṣe. kó tó dọjọ́ tó ṣe wípé àtúnṣe ò ní ṣe ṣe mọ́ njọ́ kan ń bọ̀ wáàsí ò ní ṣe gbọ́ mọ́ ẹ̀ tó bá sì fẹ́ ń ṣe wáàsí náà ò ní lè ṣe mọ́ tí n bá gbọ́ pé ìkan àwọn àáfàá súnà ńláńlá tó nímọ̀ kú màá wá ronú wípé eh Allahu Akbar because ìgbà tí Sheikh Albani rahmahullah ta'ala. Tira àwọn tó gbajúmọ̀ káàkiri lọ́wọ́ bo àwọn ọmọ kéwì sífàtú sọláàtì nàbẹ́ yìí pẹlẹbẹ bóyá ló fi tó seventy pages báyìí wọ́n summarize ẹ̀ láti inú tira odidi kan gan ni tí wọ́n àwọn kan sọ pé tíra yẹn tó volume mẹ́ta sí mẹ́rin inú ẹ̀ ni wọ́n ti summarize èyí táwa ń táwa ń kà káàkiri yẹn àfa kan wá fẹ́ ṣe ṣáríhù volume mẹ́rin tíra Sheikh Albani yẹn kitabu sọlá sifatu sọlá ti nàbí ó wá ṣe ṣáàrù rẹ̀ tí kẹsẹ̀tì rẹ̀ ń lọ bíi náírà eighty something wá dákẹ́ títítítí mo wa wo àfa yẹn mo pé wọ́n wọ́n cover bó ṣe ń ṣe gbó lecture yẹn mo wá wo àbá yẹn báyìí ní Egypt mo wá ń wò nínú àwọn tape yẹn pé ah, sẹ́nu yìí náà ẹnu yìí kẹsẹ̀tì kan kejì ìkẹta ìkẹrin ìkarùn ó fi ń tó five hundred tó fi tó nine hundred lórí volume mẹ́rin tí máa gbọ́ pé àwọn àfáà báyẹn kù mọ́ wá wò pé ẹ eh, ẹnu tí ń sọ̀rọ̀ ọlọ́run yẹn ọwọ́ tí ó kọ oye tíra tí àwọn gan òmòye tíra táwọn kọ tó bá àwọn ọmọ kí wọ́n sọ fún wọn pé bàbá àwọn tíra tẹ ẹ kọ nígbà tá a sì ò nìyí so wọ́n kàn wá de ìpẹ́ náà bo gbogbo kìnìyẹn náà ẹnu ẹni tí ṣe wáàsí ẹ lè sọ pé ẹni sùúrù ó fẹ́ ṣe wáàsí díẹ̀ sí i má ti dé ìpẹ́ bòmí ọwọ́ yìí ló sọ pé ẹni sùúrù hadith kan bẹ́ẹ̀ mo fẹ́ sọ aha kó tó rẹ̀ mí kíkú tó dé ẹni sùúrù ẹ mọ́ ti dè pẹ̀bù mi ẹ jẹ́ parí sáré parí tẹ̀ sí wà hadith yẹn. àtúnṣe ò ṣeé ṣe mọ́ pàápín àwọn tábàjọ́ mọ kí wọn ká sun ẹkún á sì mọ tọrọ àforíjì fún wọn ó tán tí wọ́n bá wọn nìyẹn tiwa náà ó sì bá wọn náà táwọn náà jọ mọ kéwú ló sì bó ní kálukú ni ò fi wúlò kéèyàn gbọ́ wáàsí kó mọ́ rírà rẹ̀ tún ṣe kó kàn sáà ṣe wípé wáàsí dùn tẹ̀síìrì yẹn mo gbádùn ẹ̀ ó dùn gan kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe wá nìkan nínú ẹni tí ó máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àmọ́ tí ó máa lò èyí tó dáa jù nú ẹ̀ alladhina yastami'una alqawla fayattabi'una ahsana bí wọ́n bá sọ gbogbo ọ̀rọ̀ bá ti ń sọ látàárọ̀ yìí èyí tó dáa jù nú ọ̀rọ̀ yẹn ọlọ́run jó wúlò fẹ́ni tó sọ ọ́ kó sì wulu lò fún àwọn táwọn náà ń gbọ́ kó má ṣe ní hujja against wàlá alqiyama kó ṣe ní hujja fún wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.